bàbá àgbà. ẹ ta ni ẹ. bàbá àgbà. ẹ kí ló dé. ó ti ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. gbogbo aṣọ gbogbo ẹni gbogbo ẹ̀ pátá ló ti kún fẹ́ jẹ o. gbogbo aṣọ àtẹni ti kún fẹ́ jẹ. bẹ́ẹ̀ bàbá àgbà. kì í ṣe aṣọ kẹta tún nìyẹn òun ni o bàbá àgbà. Hmm. ó dà lọ sọ fún láìsí àtàyìndé. ó dà. ni mo ní ẹ palẹ̀ mọ́ ẹ ẹ lọ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. ó dà bàbá àgbà. ẹni sìnkú ló ṣe lóore ẹni sunkún lásán ariwo lásán ló ń pa ilẹ̀ lórí òkú. òwúrọ̀. o ní láti sunkún o ní láti fẹkún ṣe ra ilé ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ already ká ní kò ti ṣẹlẹ̀ nísìnyí àwọn máa solution káàkiri bọ́ tó ti ṣẹlẹ̀ ẹ̀wọ́ ẹ káàbọ̀ sà. Kóredé. sá. ìgbà wo ló wọ́ débí. kò tí pẹ́ tí mo dé sà nínú àtọ̀rẹ́ mi. ìbọn náà gbé òkú dáàdì wá sí. wọ́n ti sin wọ́n sà. ní ìgbọ́. wọ́n ti sin wọ́n. wọ́n sin dáàdì mi lẹ́yìn mi. àgbà hmm? ẹ pè mí. Hmm, o káre yóò dáa fún àṣẹ ẹ dákun báńjí kọ́ ló wọlé o. bẹ́ẹ̀ ni àwọn ni. <laughs> ọ̀dà lọ pè pé mo ní kó rí mi. bíbí náà ṣe rí nígbà tí mo dé. àwọn wo ló sin wọn. Ah, kò kàn tí ẹ yé mi ṣé kò ní nǹkan táwọn ọmọ òkú máa ń ṣe sí òkú kó tó di pé wọ́n sin òkú ni ah. wọ́n máa sin òkú dádì lẹ́yìn mi ta ló dọ́rọ̀ ẹ̀ wò ah. ta ni tèmi náà dé mo kàn tẹ mi tẹ mọ ibi tí mo fẹ́ lọ mo ṣàkàn tẹ lọ bá wọn kú wọn wá mú mi lọ ibi tán sí wọn sí mo ti rí tán ti ṣe gbé kò tí ẹ yé mi náà mi ò mọ o. ẹ káàkó àbá ẹlẹ́rọ ní pé kò kò ní Ah. ó ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀. kò ṣe ṣe kò ní processing tó máa fi ń sìnkú ni. ó tó ṣẹlẹ̀ ó yà mí lẹ́nu sá o wọ́n léèyàn kì í kéré nídìí ẹrù ẹ̀ ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé wọn kì í fárí lẹ́yìn olórí kí ló wá fà á tẹ́lẹ̀ fi ṣẹlẹ̀ tí mo dé ìsìn tó sọ pé wọ́n ti sin dádì mi lẹ́yìn mi kí ló dé. ọlábànjí ọ̀rọ̀ onílàákàyè ló sọ bó ṣe yẹ kó rí náà lórí yẹn àmọ́ <laughs> ikú tó pa bàbá rẹ kì í ṣe ikú tá a gbọ́dọ̀ fòkú ẹ̀ lẹ̀ dìgbàkigbà tọmọ kan bá dé. kíró kú. ikú gbóná ló pa bàbá rẹ. ikú gbóná. mágùn ló pa. mágùn. mágùn táwa ń rí gbogbo wa rẹ̀ báyìí ló ti dàrú tó yẹ pé ṣe ló ń pọ ẹ̀jẹ̀ nígbà tó dorí aṣọ kẹta tá a fi ń rí tẹ́jẹ̀ yìí ń pọ̀ sí tó ń pọ̀ sí i mo ní kọjá apalẹ̀ mọ́ pé nǹkan bá kúndé kò sí ní tẹ́ẹ̀ fi ṣe. máa dùn. tó ti ní lójújú lè lọ ó wà bẹ́ẹ̀ kẹ̀ èèyàn déédéé ló má gùn inú kí èèyàn bá yàwó níyàwó lájọṣepọ̀ tàbí kójú obìnrin tóun àtọkọ ti ń fẹ́ra wọn lójú ọ̀nà tó ti jọ ń fẹ́ra wọn òun lẹ́nìkan lọ bá lájọṣepọ̀ bóyá wọ́n ti wá ń sọ fún wọ́n ti ń fún má dé bẹ́ẹ̀ mọ́ kó máa lọ agídí inú ẹ̀ kó máa rẹ́ bákan ni òun nírú nǹkan tó ṣẹlẹ̀ ló máa ń ṣẹlẹ̀ sí i ó bà ogun ẹbí inú jẹ́ o n tó fà á tá fi tètè palẹ̀ bàbá yìí mọ́ ìyẹn o kò ṣe pàrọ̀ náà mọ́ tó tọ́ o. ọkàn mi gbọgbẹ́ gbàtí mọ́wọ́ mi. máa gùn. ṣé ká sọ pé mi náà ti ní máa gùn báyìí. Ah, mo ń bọ̀ wọ́n sí àpẹsáré. wọ́n sì bá wá ń bè wá náà báwo jàre. ó wà ok. Hmm, oṣù ọ̀ mo ti bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ní ní interest mọ́ mọ́ fún ìṣẹ́ nǹkan má bẹ̀rẹ̀. wá wá wá máa ti lọ máa ti lọ ẹni mm. ọ̀rẹ́ mi you understand and tí bá ṣe nǹkan tí o bá ṣe o lè sick tó bá dẹ̀ ṣe nǹkan tí mi bá ṣe o lè sick ṣó ti yẹ so nǹkan tá a ṣe nílé nsìn jẹ́ kó òun náà ṣe he is a very nice person. mo lówó jùlọ o mo dẹ̀ lẹ́rù lára. iyọ̀ má wọlé mọ́ kọ́ tó ṣẹlẹ̀ kí ló tọ́jú ẹ̀ hmm? very nice person my boy. Banji yà ọ́ n bọ̀ sí ọ tẹ ṣe léṣe <laughs> kẹ ṣùgbọ́n kan tó sọ ń sè <laughs> ó ní kí n má pọ̀ ju kí n má ṣe léṣe pa àwọn pé wọ́n òkú omi mi tẹ́lẹ̀. <laughs> ó kó mi jẹ tẹ́lẹ̀ orí ẹ ṣí ni mí o. wọ́n ní wọ́n dẹ̀ dé. tóun bá bá mi sọ̀rọ̀ yẹ kí mi gan bára mi wí mi ṣe mọ́ mi ṣe mọ́ ah ah ah sódìgbà tó bá lọ yẹ jẹyàn owó tó ń sọ pé olúwẹ̀ náà ti lárùn kò gbóògùn mi ò ṣe mọ́. ẹ lọ afa. ọmọ iṣẹ́ méjì kan wà ní ráì ni wọ́ọ̀yì ọ̀sìnjì aromi sẹ́kẹ̀gẹ̀ mo jẹ́rìí ẹ̀ ẹ̀ o ṣàmọ́ spẹ́ẹ̀tì mi wà á ṣeré tó bá fẹ́ dáadáa tó wà òkè wò girlfriend mi gan wà ń lé bọ̀ máa fún lẹ́ excuse tó máa bá sùn lọ sí wàhálà ni ajáde ń sì máa bá ẹ ṣe bí ibẹ̀ yẹn náà ni àbí òtí ẹ̀ náà làbọ̀ ah, wà á ṣeré máa bá ẹ next thirty minutes oh, thirty minutes yẹn gan pẹ́ fifteen fifteen minutes máa tọ́jú ẹ yàrá yà ọ́ baby. baby kini bóyè. business call ni o. bóyè kini business call. mo mọ̀ pé ti gbọ́ ogun nǹkan tí mo sọ. business call business call ni ẹ̀yìn tó fẹ̀ ah. hotel ah. tún sọ ọmọ ọmọ méjì ah. ọmọ tó pupa tó mọ́ lóló hmm. bóyè kí ló tún fẹ́ kí ló tún fẹ́ pẹ̀lú bá ti ṣe ṣe márẹ́jì tó kò sígbà tó o béèrè fún tí mi fún ẹ̀ ẹ o fẹ́ láàárọ̀ mò ń gbé fún o fẹ́ lọ́sàn mò ń gbé fún ẹ kí ló dé ṣó fẹ́ pa mí ní bóyè ẹ ṣé ẹyin ilé yóò tí ì tọ́ ẹ ní ẹyin yóò tí ì tọ́ ẹ kí ló fẹ́ kí ló fẹ́ wọ́n kí ni. business call à ń ṣeré lórí faculty call ṣeré ni it's not kò ń ṣe nǹkan tó gbọ́ ló nǹkan tó ń ṣẹlẹ̀ a kàn ṣeré lórí call ni. ẹ ṣeré ni kò sí wàhálà kémi ṣàsùn sílé ló fẹ́ ìyàwó tó ń sunlé housewife full housewife máa sunlé. Hmm nǹkan tó kú fẹ́ǹtà yẹn ojú àmọ̀ ṣáà máa kókó kókó wálé fún mi ṣó gbọ́ kó enjoy rẹ̀. baby o understand o a kàn ń act lórí fóònù ni à ń ṣeré lórí phone. ó dẹ̀ sọ pé yan ṣe kínní. ẹ jẹ́ ṣọ́ra o ká máa ṣọ́ra. baby. ẹ jẹ́ ṣọ́ra o nínú ayé yìí ẹ jẹ́ ṣọ́ra. Yaza. Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀ sá? Jọ sójú ìgbà tí wọ́n bá mú ẹ, tí wọ́n bá ní kó lọ ránṣẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ wá. Àbí tí wọ́n pè mí lórí aago pé wọ́n ti fi ẹ́ sí ọgbà ẹ̀wọ̀n. Kí ni mo ṣe sá? Ṣé ìgbà ẹ̀ ló máa gbọ́rọ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ni ìtumọ̀ eléyìí tó gbé sórí? Ṣé irun ọmọlúàbí ní ìlú rẹ̀? ṣe fẹ́ mọṣẹ́ mi. kí ni iṣẹ́ ẹ. bábà ni mi. ẹ ìwọ nìkan ló máa ń kọ́ ṣe àbí. àṣẹ rí irun yìí nǹkan tó wà evoke ni nǹkan tó ń lọ ń ta ni sà. so tí n bá dẹ̀ wà á ṣe báyìí àwọn èèyàn onímọ̀ pé mo lè ṣe kọ̀ ní wá sọ́dọ̀. hello sir. ọ̀làbànjí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ bàbá mi òjì ọmọ arọ́tí bí òjò ọmọ yẹbùnmi ṣáṣá lójèlé ọmọ olókìkí mọ̀ pọ̀ ọmọ ẹlẹ́wù dúdú tí mu tí kù fún ààrẹ ní gbóyè mẹ́tú ẹ̀ làmúlàmí ò gbọ́dọ̀ jẹ́ ẹ̀rọ ẹ̀gà káre. bàbá yọra sà. ẹyìn ọlábànjí ló ṣeun dákun ọ̀rọ̀ tó níyàwó dé òṣò níyàwó dé tí mò ń bọ̀ ọ sọ yìí ah, jẹ́ ń gbé sí ayọ̀ bọ́mọ ike bá tó lọ́kọ́ lọ́kọ́ ni bó bá sì tó ládàá yé ńlá dání ah, ojú rí rẹ náà kò kéré mọ́ gbogbo nǹkan tẹ sọ kò sí ìtìmí ògbọ́n bẹ́ẹ̀ o kò dẹ̀ sí ìtìmí òmúlò bẹ́ẹ̀ wíìkì tó ń bọ̀ ìgangan ni èmi àti àfẹ́sọ́nà mi sọ pé a máa lọ mọ àwọn òbí ẹ̀. Ah, ah, ọlábàájí ó mú ìyàwó rẹ wá hàn mí. òótọ́ ni nàá mo máa yọjú sí i. Ah, mo ṣoríire o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o wo inú mi dùn ìròyìn ìdùnnú àtayọ̀ ló fún mi. ok Baba, máa yọjú sí yín sáà ẹ wọ́n mọ̀ retí rẹ̀ wọ́n mọ̀ retí ẹ̀ wọ́n gbà lálejò yíyún lẹ́sìn tí mo fẹ́ mi ń bá wá dàgbàdàgbà tí ń bá wá relé èsì kíni kí lọ jẹ́ fáwọn òkú ọ̀run wọ́n wà ní ẹ sódà bẹ́ẹ̀ ẹ̀dá ọ̀kárí ọ̀sìn ní síyàn èyí tó gbé yìí eegun rẹ ni ah ah ah o ṣeun ah ọmọ yìí mọ̀ dùn mí inú o yọ ọmọ ìyàwó wa hàn mí wọ́n fojú hàn ìyàwó ọlábànjí. jẹ́ bí nǹkan tí mò ń ṣàlàyé lọ fún yín ṣe rí irun tí mo ṣe yìí ó hàn gan o èèyàn tó bá close mọ́ mi gan ni màá gba bíi seven k lọ́wọ́ ẹ̀ táwọn àti ìlú ẹ̀ méjì mẹ́ta ṣe. ṣé o lè dákẹ́ ṣá ìpolówó ló fi ṣe. polówó. àrà àwọn tí ò ṣe irun tí wọ́n ń gẹrun tán dẹ̀ lówó tán ní lárí ìdí ẹ̀ dandan ni kó o gbọ́dọ̀ ṣe nǹkan tó ń lọ níta ń sìn dandan ni kó o gbọ́dọ̀ bá wọn ṣe tó ń lọ ta. mi ò ní mi ò ní mi gbọ́. mi ò ní tó sí ẹ kí ni nǹkan tó ń ṣe ẹ gbọ̀ngàn ẹ for the past two weeks nsìn I've not been seeing you màá pè ẹ à mò ń bọ̀ mò ń bọ̀ mi ò ní rí ẹ four days ago the same thing mò ń bọ̀ mò ń bọ̀ the same thing club níjẹta you told me you were coming in the next thirty minutes mi ò rí ẹ torí ẹ ni mo ṣe wá bí kí ló ń ṣẹlẹ̀ gangan ó dẹ̀ mọ̀ nǹkan kan you know people used to see us our méjèèjì as twins tó bá rí gbìn wọn á rí kàrà wọn ẹ now ó ti wá dé situation jẹ́ pé mò ń wò pé à ń kankan I was at the club sitting alone pé ọ̀rẹ́ mi ń bọ̀ Banji máa tó dé oh show up Banji tell me what is happening kí ló ń ṣe ẹ. sọ èrè tó rí mi orí mi bíi pé mo sick àbí mo ń bí ẹlẹ́rìí náà orí mi bẹ́ẹ̀ ìwọ ló lè mọ ìwọ ló lè sọ tó bá ti rí mi bẹ́ẹ̀ no problem but lọ́dọ̀ tèmi èmi ò sick o ó kàn pé gbogbo eléyìí tá a máa ṣe káàkiri à ń lọ sí club à ń ṣe gbogbo àwọn nǹkan tá a ń ṣe yẹn two some forty some fifty some mi ò ní interest nínú ẹ̀ mọ́ mi ò ṣe mọ́ tọ́ I'm done. What did you just say? You heard me I am done mi ò ṣe mọ́. Banji àwọn àdáyé ti pọ̀ jù. Kí ló ṣe? Àwọn àdáyé ti pọ̀ jù. Ẹ àwọn àdàbí pọ̀ lóòótọ́. Yes babe. Oh, my beautiful baby. My darling. Mm. How it going? Mo ti expect ẹ láti ẹ̀kọ́. So mi. Ọ̀gá mi ò tètè kúrò bí iṣẹ́ mi. Sit down. Mo láti dúró <laughs> So o ṣì dáàmú Yes, I do. <laughs> Ẹ pẹ̀lẹ́. So darling, about la ń lọ bí tá à ti yá o ti Okay. But she can fix alone lóúnjẹ ká tó sọ fún mi. <laughs> anything tó bá ti wà okay náà ni. anything oṣù oṣù máa jẹ hmm. pounded yam. má yẹ ká tanra wa jẹ kó sí ṣúlẹ̀. o ní ṣu. mi ò ní ó dẹ̀ mọ̀. máa jẹ ah. rice. ó tó bá ti ṣe náà ni mo wà okay yes. <laughs> give me a minute ẹ má bínú ẹjọ́ tó yẹ. wọ́n wà around now. my beautiful baby. Oh. Yes. Mm? What's all this? What's all this? Eh, That's love. Ó find imprison ara sínú marriage àbí. Oh. You want to imprison yourself into marriage? No, there can be any question kan. she eh. come má marry? Mo fẹ́ kó explain ẹ̀ dáadáa kó lè yé mi ni marry abi. Banji, why do you need to imprison yourself sínú marriage? Ṣòǹkè kọ̀ọ̀kan náà ló sọ ṣá. O sọ straight, marry, ma marry, wà bẹ́ẹ̀ títí ayé ma bimo. Gbogbo àwọn fàájì tó ń ṣe jọ wá sí page kan náà mò ń babe mo fẹ́ ní láti sọ kó lè mọ bó ṣe máa fata sínú nǹkan tí. o ní láti pẹ́ jù ṣe ló yẹ kó gbé kiri tó bá pẹ́ mo ti lọ o. ilé wa tó ti ń dùn. adéròǹkẹ́ mi. yes darling. ǹjọ́ jẹ́ mọ̀ pé ọjọ́ tí mo ti fi àwọn ríǹgì sí ọ lọ́wọ́ <laughs> ǹjọ́ jẹ́ mọ̀ pé ìgbà yẹn lèmi fúnra mi mọ̀ pé ayé mi ti nítumọ̀. <laughs> really. yes. <laughs> ẹ jẹ́ kí mi náà wá jẹ́ wọn kankan fún wa. What is it? Àtìgbà tó ti fi àwọn ríǹgì sí mi lọ́wọ́ lèmi náà ti rí i pé àwọn nǹkan tó dára tó dára ó bẹ̀rẹ̀ sí ní wọnú ayé tèmi náà. Really? Yes, darling. ó ṣe gan bèbè <laughs> èṣù àtẹ̀ṣẹ̀ oníyàwó. Amen. Hmm? I love you. I love you always. <laughs> Obi, kí ni kò wá tí mi ò sọ fún ẹ? Kí ni? Bọ́bí nǹkan ọmọ nǹkan tó fẹ́ kí n sọ ní ìsìn. Banji, TGIF thank God it's Friday eh? last week Friday ó dọ́ mi mi ò dẹ̀ tún dé wá lajú mi lẹ́kọ̀ọ́ tó wá dọ́ mi ní Friday Banji we are going out tonight because I have prepared two beautiful girls I know your specs Omo I have prepared two beautiful girls for us one for me and one for you tí n bá wà níbí wà wà níbí wà máa béèrè tí wà òkè mi náà dé máa wò bóyá wà òkè Banji tonight is tonight we are hanging out together Got tí mo ní kí wọ́n á sọ fún ẹ nìyẹn. okay. ọ̀bọ̀yè oh, jọ̀ọ́ má bínú kí ló fà á tí wọ́n máa fi ń format system. wọ́n fi ń format system. Uh, well sára kò jẹ́ kó corrupt tàbí kó jẹ́ pé bóyá ó ti full yes most cases. ọ̀ ṣọ́pọ̀lọ́ ẹ ti full ni àbí brain ẹ ti corrupt you are insulting me. mo mọ̀ mo mọ̀ nǹkan tí mò ń sọ tí ò bá jẹ́ pé ọpọlọ ẹ ti kún tán lè láti format ẹ wàá rántí ọjọ́ tí mo ṣe wedding mi wàá rántí pàtó kó nípa wedding mi o ò ní wá síbi kó máa bá mi sọ gbóra dàda tó ń sọ yìí ìyàwó mi wà nulẹ̀ ń bẹ́ẹ̀ ó kí ẹ ń sin oníbèbè báwo ni ìyàwó mi báwo ni ó dẹ̀ wọlé tán òun bá mi sọ pé kí n wá lọ rún ọmọ kan kí wọ́n wà níbí kí ọkàn wà níbí ó ti rí mi bí alábẹ́ ẹṣin but all these things dáwọn nǹkan tá a ṣe tẹ́lẹ̀ náà. o ti gbọ́ ẹni tó lábẹ́ ẹṣin ní ìgboro dẹ̀ wò pé ah, àwọn ọmọ yẹn dùn gan kálábẹ́ ẹṣin wá gùn yàn àbí kí ló ń tà láti sọ. you see gbogbo èyí ń ṣe you know I told you o ò lè ti torí pé o ti fẹ́ yà kó má enjoy gbogbo àwọn nǹkan tó wà ń gbòòrò now you cannot enslave yourself. <coughs> Banji whether you like it or not eh, we are hanging out. mo ní mi ò ṣe mọ́. o ti pariwo. ẹ mo ń pariwo mo fẹ́ kó gbọ́ ni mo fẹ́ kíyàwó mi gbọ́ ni now torí mi mọ nǹkan tó fẹ́ gé nínú pé kí gbéyàwó mi dàrú mi ò mọ tó fẹ́ gé nínú ẹ pé kílé mi dàrú mi mọ nǹkan tó ń tà láti fẹ́ ṣe o. ha o dẹ̀ ń bá mi sọ mo ní kó má bá mi sọ mọ́ bọ́bọ́ ìkíròdé náà wọ́n rẹ̀ sí mi ni. dọ́ọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ má bínú. Ah, nǹkankan mi ti wà ń bẹ̀. mi ò bínú mi ò bínú mò ń bọ̀ díẹ̀ mò ń bọ̀. má fi mi lẹ̀ má fi pẹ́ má fi mi lẹ̀ bí. Ah, má fi sílẹ̀ kó má tòrò lọ bí omi àjípọn o títí láéláé. Oh, <laughs> my sexy babe. <laughs> oh, mama distracting me with my. Wow. Ó ti pẹ́ jù mí náà ni mo ṣe ń fojú I can't pé kí ló ní kí n sáré fọ bọ́tà fi jẹun. ẹ kò sí wàhálà bọ́ máa jẹ́ kí mi fọ. ṣùgbọ́n mi fọ kọrí mi láìké. ó wù mí bẹ́ẹ̀ ni o. ní kẹ́lẹ̀ mi láláyò ẹ. ok máa fọ lójú mi gbà ẹ. Ah, ah. máa fọ lójú mi. Ah. Hmm. kí ló ṣẹlẹ̀. inú mi ló fẹ́ yé. inú bá wo Ronke kí ló ṣẹlẹ̀ inú ba wo. Eh. Jalo, Jalo, Jalo, fabule, fabule, fabule. Let's go, please. Pẹ̀lẹ́ di. Ah. No, ní sùúrù, ní sùúrù, ní sùúrù. rest there ni. Ṣé kì í ṣe kó sáré mú mi? Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́ di. Dókítà kí ló tún ṣẹlẹ̀? Láti àná mi ò gbọ́ nǹkan kan báyìí láti lọ. Ṣé kì í ṣe pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí ìyàwó mi ó tún ti ṣẹlẹ̀ sí? Um, ẹni sùúrù Mr. Banji, kò tí ì ṣẹlẹ̀. Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká miscarriage mọ́ àmín àmín. but ẹ̀yin lè máa ràn wá lọ́wọ́. lọ́nà wo. fine oyún tó wà nínú ìyàwó yín eight weeks ni ẹ̀dẹ̀ máa ní láti máa dúró fún another eight weeks kẹ́ tó lè bá wọn ṣe nǹkan kan because kí oyún yẹ kó lè mature so after that sixteen weeks you can do whatever you want. eight eight weeks. yeah. eight weeks ọ̀sẹ̀ mẹ́jọ kò sí nǹkan tó bàdé ń bẹ̀ náà ṣebí nítorí ọ̀rọ̀ ọlọ́mọdé ni ká gbóhùn ìyá ká lè gbóhùn ọmọ pàtólù tí ò kì í ṣajá. i'm very sure i trust him pé màá lè ṣe. má ṣe má ṣe ah, ah. kò sí wàhálà lórí ọ̀rọ̀ ìyàwó mi kó lè bímọ kó jọ́sẹ̀ mẹ́wàá má ṣe kó jọ́dún kan àbí kò sí wàhálà eight weeks. odindi eight odindi eight weeks ni màá fi dúró ọ̀sẹ̀ mẹ́ta ni mo ti lò nú ẹ̀ ó dàbẹ̀ nípa ayé mi ti fẹ́ bàjẹ́ ni <laughs> mo ti mọ̀ lọ́rùn o mo ti mọ̀ lọ́rùn o kí n má sùn mọ́ obìnrin fọ́sẹ̀ mẹ́ta mo dẹ̀ tún lọ sí ọ̀sẹ̀ mẹ́jọ eight weeks ah, <laughs> ah! gbogbo ara olúwẹ̀ ló kùn yìí gbogbo abẹ́ ló wú kẹ́kẹ́kẹ́ ah! kò síbi tó lúwẹ̀ lè tiẹ̀ tún nǹkan kan sí kò síbi tó lúwẹ̀ lè ṣe ṣé kí n máa lọ gún gì ni ṣé kí n máa wá ewu káàkiri tí màá fi bọ̀ nítorí ọlọ́run gbogbo bí mo ṣe ń fi tara sọ̀rọ̀ tó iná kò jí kò rí tèmi kò kà mí kún àbí kò kà mí kún ìgbà tó jẹ́ pé abẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la ní ara ọ̀tọ̀ọ̀tọ̀ la ní nà án àbí kò no problem. inú mi dùn gan wípé mo fi òtítọ́ bá mi sọ̀rọ̀ tó bá jẹ́ pé ọkùnrin mi ní ayé ta wà yìí tó hmm. jẹ́ pé ẹlẹ́tọ̀ ọkùnrin ló wà everywhere hmm. ọmọ ayọ̀rìn yẹn tà ní tẹ́wọ́n máa ń fún lára wọn tó máa sọ wípé àwọn òyìn márì whereas wọ́n ti márì wọ́n ti ní ìyàwó lé I appreciate you so much for the cat pé o open up sí mi. Ah, okay yes, okay. Ah, èmi náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o notice yẹn pé kò sí nǹkan tí mo fi ń bò mi ò kí ń tọ̀yàn jẹ bó bá ṣe rí gangan lèmi fúnra mi náà ṣe máa ń sọ so mo like ẹ mo appreciate ẹ gan inú mi dẹ̀ dùn náà pé bá ṣe bẹ̀rẹ̀ náà o ti rí àwọn nǹkan dáadáa nípa mi ìyẹn mi pé àjọ máa wà pẹ́ títí títí títí nìyẹn. <laughs> yes yes yes oh baby i appreciate you mom. mo mọ̀ wípé ọkùnrin tó wà honest ò pọ̀ níta but the fact that were honest sí mi you know I appreciate it much oh, more. o ṣe gan o oh, ṣe gan o oh, thank you. <laughs> no. ah what's ti Oh. <laughs> ibi tá à ń lọ yìí hmm. mo kàn fẹ́ sáré wo èèyàn kan ni so adẹ̀dìjọ́ rí ẹnìyẹn náà so a lè lọ sí ibi tí o bá fẹ́ lọ ibi tó bá ti wùn ẹ́ tó fẹ́ kí n gbé ẹ lọ tó fẹ́ gbogbo tó fẹ́ ṣe lé ní àjọmáṣe rẹ hmm. àjọmáṣe gbogbo ẹ. Àbẹ̀ní hmm. oh. <sighs> má bínú o. ẹ ṣàrọra <laughs> eh, mo ti gbé rice kaná sáà máa fi lè refresh ara ẹ. <laughs> ó ṣàmàjẹ rice. kò <laughs> ṣe ọ̀rẹ́ mi. pẹ̀lẹ́ ah, ṣé o ti bínú sí mi báyìí. àtọ àti mo understand condition yẹn. Ah, oh. sórí mo dẹnu kọlẹ̀ ni <laughs> èmi mọ̀ pé bó ṣe bá ti wo eléyìí ó make me weak gan. Mm-hmm. ṣé ló mú mi mẹ́nu mọ́wọ́ mẹ́sẹ̀ mo gbọ́ rẹ̀ mi tó jẹ́ pé ah, ó jẹ́ kí n weak ni. ìyá pẹ̀lẹ́ oyinze eh, báwo ló ṣe wá ń kó pẹ̀lú ọ̀rọ̀ bíṣẹ́. àfáàjọ náà ń béèrè rògbò ṣebí mo tún fẹ́ pẹ́nu mi rọ kalẹ̀ sí iṣẹ́ kẹ̀mí ti resign. why. ọ oh. <laughs> èmi àtọkọ mi náà kúkú ni a kò wo pé bí akémi stop iṣẹ́ bàtí mi tún ti dúró kí n lè rest ó ṣàbò tí mo sọ lẹ́kọ̀ọ́ yẹn pé eléyìí ó mú mi gan èlò náà ni jẹ́rọ ń pa wọlé tẹ́lẹ̀ bí mo jẹ́ jókòó mi mm. nìyẹn. ọ̀rẹ́ mi mm. in fact i'm really happy for you. Ah inú mi dùn fún ẹ gan ni ọkọ tó fẹ́ ah irú ọkọ tó máa fi ń tọrọ láwùjọ ni wò ó mo gbàdúrà fọ́lọ́run tó bá máa fọkọ tèmi irú ọkọ tẹ gangan ni mo fẹ́. èyí tó tún dáa jù wọn lolúwa. àmì o jésù. Ah, ṣé ọ̀rẹ́ mi. in fact mo kò easy. ẹlẹ àwọn tàtẹ yẹn mi mọ̀ pé mo lóyún eléyìí. Ah, ó gbọ́ ẹ gan. <laughs> àwò. ẹ jẹ́ ṣọ́ra. mo mọ tí mo sọ. So for now ìyàwó mi wà nù oyún. gbogbo ọmọ tó bá bí pátápátá ẹ forúkọ wọn sí bàbá ṣe ń bí wọn àmà change bàbá ṣe ń bí wọn àmà change ó tán ẹbí àtàrà wo fi yẹn lẹ ìyàwó mi àtọmọ tó bá bí ló máa wà ní wíìlì mi jàre ọ̀rẹ́ jẹ́ ká sọ̀rọ̀ létà <laughs> ẹ jẹ́ ká pàdé ńgbà ẹ jẹ́ ká pàdé ńgbà ẹ ok <laughs> baby sorry. mi ti ẹ̀ mọ́ tó ṣe mí mi ò kò ṣe mí bí kí n mú mi mọ́ nǹkan tútù ni mo fẹ́ báyìí wọlé kó bá mi gbé. bukẹ́tì important banji banji ẹ sọ kẹrin ṣọṣẹrẹ ọkùnrin bíi ṣiṣẹ́ ó sùn ní yìí hmm. because i mean èmi náà ti rí ìrírí ayé dẹ bó ṣe ń tọ́jú ilé hmm. bẹ́ẹ̀ ni ó ṣe ń tọ́jú ìta because i mean ìta ló máa determine bọ́kùnrin ṣe wà kẹrin nílé tó. Hmm. oh yes such a caring man I'm really appreciative appreciate for that. why tó fi sọ ìgbélé ṣé kì í ṣe pé ó gbọ́ ògbọ̀n kan tí mo sọ ṣá. jẹ́ ká fi yẹn sílẹ̀ àmì ìṣètò mi Banji Can hmm. you pé kò ń ṣe pé o ti márì hmm. ni hmm. tí mo dẹ̀ mọ̀ wípé I swear to my God my friend. It's about what, bá tún wá Eh. My wá mo máa to Ọlọ́run kókó ẹ̀mí all right anyways we understand the control sọ. So lágbára ọlọ́run ọlọ́run á pèsè ọkọ̀ gidi fún wọn náà but nǹkan tí mo dá láti sọ ni pé kò sí nǹkan tó fẹ́ tèmi ò lè ṣe fún ẹ ṣó ti yẹ ẹ ń sìn bí mo ṣe rí náà nìyẹn mi ò ṣojú mọ̀ pé láti jọta kọ́kọ́ jọ pàdé náà ni mo sọ pé mo ṣe rí ní fún ẹ mi ò sọ pé mi ò má rí mo sọ pé mo ti níyàwó àbí bẹ́ẹ̀ kọ́. mo sọ bẹ́ẹ̀ owó nǹkan tí mo ṣe lọ́ọ̀bẹ náà tí mo dé. <laughs> hello hello ẹ má ẹ má fọ̀rọ̀ bò mọ́lẹ̀ mo fẹ́ jẹun kí n tó kúrò ń bí Ah. <laughs> ní kiri ní kiri ẹ̀ ní kiri ẹ̀ <laughs> mo ti rí lè mo ti rí. banji banji. mo ti rí mo ti rí mo ti rí. gbàsílẹ̀. Oh, oh. sorry oh, tó bá ti wá sílé ẹni tí ò ní ìyàwó wáyé ló ti máa ni ọ so sorry. Bukola lórí ẹ. wow. Bukola. Mm. Boye ni. Mr. Boye. Ah, Bukola. Boye, Boye, Bukola. <laughs> Very nice to meet you. Same here. Mm. Banji Banji, Ẹkùn ló ṣẹlẹ̀. <laughs> mo jẹ́rìí ẹ ó gbé nǹkan tí ò dáa rí. mo ṣe máa gbé nǹkan tí ò dáa hmm. wo mọ̀ kí sọ pé ní ńlá o ló ń ṣe nǹkan ńlá ni. orí sọ orí sọ orí sọ Bukola so where in town do you live. yes i do. where precisely. Um, somewhere around there, Obantoko. Obantoko. Gbogbo bí ló mọ̀ Obantoko, eléwé ẹran, àgọ́ odò, kò síbi tí ò mọ̀ ń àdẹ̀yìnà pàdé bákan wákan. ìsinmi tí òun ń gẹ̀ẹ́sì ò ẹ̀ẹ̀rìn náà pàdé kí ló mí. ìwọ náà ló máa ń sọ omi làwa èèyàn a lè sun pàdé anywhere náà. ó ń tàgbàdo lẹ́gbẹ̀ẹ́ títì ni àbí ó ń ta pọ́pọ̀. òde òde nìyẹn ah, Bukola I must say this you are beautiful very beautiful uh, Banji ṣé mo lè sáré fún ṣẹ́jú. kí ló ṣẹlẹ̀ sọ́ńbì. láàrin bí oṣooju àlejò. sweet heart mo ń bọ̀ ṣùgbọ́n ó mo ń bọ̀. Oya. Kọ́lá. Bóyá oya. Yeah, I'll take it. Kí ló fẹ́ sọ? Ọmọ ẹ̀. Kí ló fẹ́ sọ? kò dẹ̀ farabalẹ̀ Ah ah. ni farabalẹ̀ bá wò ó lóye ọmọ for the first time ó bẹ̀rẹ̀ sí ní sọ gbúra dáadáa tó ń sọ yẹn lọ ṣe bákọ̀bákọ̀ ń ṣe rárá. bàǹjì ó ṣàmùbá yìí máa ń ṣe nǹkan wa ìmọ̀ ajẹ́ nílé yìí. mi gbọ́. kò ní bá yẹn ṣe nǹkan wa tẹ́lẹ̀ ni. bóyá ṣe wà òkè. mo wà òkè kò sí nǹkan tó kò sí nǹkan tó ṣe mí. lóòótọ́ òun ló ní máa ń ṣe tẹ́lẹ̀ ó tó lè ṣe kankan pẹ̀lú ọmọ ilé o àtijọ́ tí mo ti rọ ọmọ ilé ni mo ti láìkẹ́ lẹ́yìn ìyàwó mi kò sẹ́ni bọ́dí tí mo tún lè máa ṣe rádà. tẹ dúró náà dúró náà ọmọ yìí gbọ́ bá ń tó kù báwo lè yẹ ṣáájú mi rí ọlọ́run dẹ̀ tí wọ́n ṣe é nìyẹn ó dẹ̀ ti rí tó bandi no story no ah, story. pẹ̀lú ẹ̀ kọ́mi ah, náà. báwo ló ṣe máa dìgbà tí ẹ̀ ń ṣètò màálà ní ṣe kankan. ìjọ kan la máa bẹ̀rẹ̀ nǹkan ìjọ kan la máa fòpin sí i. Oh, o ti wá lẹ́fẹ̀ẹ́ òpin sí báyìí. jẹ́ ká stop gbogbo rádàdà yìí náà. stop ẹ ó dìgbà tí ẹ ń sìn kọ́ stop ẹ. àbí. wo bí tó bá ti rọmọ mi bó ṣe lè wò kó fáìn tó mi níbẹ̀ ṣe ń bẹ̀ filẹ̀. àbáǹdì bọ́ ọlọ́bẹ̀ ah, sọ́dún kan change mind ẹ bẹ́ẹ̀. mo ní mi ò gbà má jẹ́ ká jà o. <laughs> surprise ẹ báńdì máa surprise ẹ so ó dìgbà tí ẹ ń sìn wọ́n sọ pé ká stop ẹ àbí má wọlé ṣùgbọ́n. báńjì ó sọ pé ó ti wá lọ ra ice cream yẹn àbí ìyẹn ní pẹ́lẹ́rì náà ni um then um shawarma tí mo sọ fún yín náà please bá mi ra hot dog mo máa ń fi nínú shawarma mi kó má dẹ̀ fi onions mi like onion at all you understand so kọ́kàn ọ̀rá fi hot dog hot dog yẹn nìkan sí mi kó má fi beef sí mo fẹ́ beef dùgbọ́ all right love i'm expecting you. ó okay come problem. kí ló máa ń bá anything Cola. What? Kí ló tó ń gbọ́rúkọ mi? Ṣé kò fi òpin nǹkan tó ń ṣe yìí ò dáṣà? Kí ni mo ṣe tí ò dá? Tó gbé gbogbo ọkàn ẹ àtàrà ẹ lórí married man tó ní fámìlì. Ó máa lẹ́yìn o. Ṣé nǹkan tó fẹ́ sọ náà ni ẹ tó ń porúkọ mi? Àmùjọ kí ni big deal nǹkan tó fẹ́ sọ náà? I mean, ṣé nǹkan tó tún wà ní abẹ́ ọ̀run ni? kí lè tí òyìnbó rí kí lè ìròyìn ṣe rí kí ló jẹ́ tuntun nílé ayé ìta ìrírí i mean àwọn yorùbá náà sọ wípé ẹni tó bá kú ni kù là ń bá ìjáyé èèyàn náà lèèyàn máa ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá láti wá help èèyàn èèyàn ló máa send séèyàn náà o ọlọ́run tẹ̀ rẹ́ lánàá ti tèmi sí mi nìyẹn bóyá máa rí ọkọ̀ máa rí nígbà tí mo bá ti ń balẹ̀ ẹ̀jẹ̀ tí mo ti ní kí tílẹ̀ má da ah, ah, ojú ọ̀run ó tẹ̀ yẹ fò láì farakara náà kò sọ kí ni big deal kí ni problem. Ah. but ro ro think about it. èmi ò ṣe nǹkan tí ò dà mi ò ṣe nǹkan tí ò dà Bánjí náìsì sí mi mi lè tẹ èèyàn tó náìsì sí mi tó ní mọ̀ pé ọlọ́run ló ti sí mi mi ò lè tí dànù náà tó pé ti máa rì ìyàwó ẹ̀ náà gbádùn ẹ̀ náà mi mi mi mi disturb wọn. o mọ̀ nípa ọ̀rẹ́ la jẹ́ síra wa as a friend I have to tell you the truth. thank you for telling me the truth but at the same time mi ò jẹ́ kílẹ̀ ẹ̀ta mi ò bá lé ẹ̀rù mi ò dá lé ẹ̀rù mi ì débi lé ẹ̀rù so ojú ọ̀run ó tó yẹ fún láìpẹ́ arákùnrin kan rẹ̀ náà so kí ni problem. ṣáàrò dáadáa. kò sí problem mo ti gbọ́ ẹ̀ máa rò. Rónkẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ Rónkẹ́ Rónkẹ́ ṣáà rọra Rónkẹ́ ó ti yẹ. orí tọ́ mi lọ́wọ́ orí tọ́ mi lọ́wọ́. rọra gbé tán rọra gbé tán gbà yẹn. Rónkẹ́ ṣé kí n gbé ẹ ṣé kí n gbé ẹ gbọ̀ngàn ẹ̀yìn mi ẹ̀yìn mi ẹ̀yìn mi lọ́wọ́ sí ẹ̀yìn mi lọ́wọ́ sí mami wọ. nígbà tó sọ pé yẹn ló ṣé kí ṣé wọ́n ló tọ̀ ṣé kí ṣé kí o ní. báwo pẹ̀lẹ́ rọra rọra má sáré má sáré má sáré Ronke. oya oya oya oya yẹ́ẹ̀. ó ti yé mi ó ti yé mi pẹ̀lẹ́ ṣé kí n gbẹ ṣé kí n gbẹ ṣé kí n gbẹ ṣé kí n gbẹ. Ronke. Take it easy now. Ronke, take it. Ronke. Omi o, omi o. O ti mílẹ̀, o yà mẹ́, o yà mẹ́, o yà mẹ́, o yà mẹ́. Pẹ̀lẹ́ tí wọ́n bá gbèsè, wọ́n bá gbèsè, wọ́n bá gbèsè. Pẹ̀lẹ́ jù, Ronke mọ̀ bọ̀. Ah, gate. Gate. Mo tún lọ. Mo tún yá. Mo tún lọ. Mo ń bọ̀, Ronke mo ń bọ̀. Rónkẹ́ Rónkẹ́ Rónkẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣubọ́ pẹ̀lẹ́. Doctor. Ah, Mr. Banji. Ṣé wàá pa? Wọ́n lẹ ní pé kí ni kí ló ń ṣẹlẹ̀? kò sí aburú. ẹ ìyàwó mi dá ẹ jọ wọn kàn ní pé ní pé kí wọn pè mí wá ìyàwó mi nǹkan kí ló ṣẹlẹ̀ ìjọ tó Ọlọ́run oyún yẹn tí a ti tóbi dáadáa oyún yẹn Ọlọ́run má yarí bí o mi ò kàn ń pe gbogbo wọn látẹkùn kò sí tó dá mi lóhùn nínú wọn kí ló ṣẹlẹ̀. ẹ Mr. Banji ẹni sùúrù congratulations. nípa kí ni ẹ. ọkùnrin làǹtìlanti nìyàwó ah! yìí. Oh! dókítà kí ló tẹ̀ ń ṣe báyìí nọ́ọ̀sì tó wá pè mí gan-an òun náà ojú ẹ̀ ò kò kò ojú ẹ̀ ò fanimọ́ra bẹ́ẹ̀ ni pé nǹkan ayọ̀ kan ló ṣẹlẹ̀. a ah. ṣáà máa dúpẹ́ ah, so by tomorrow morning yẹ ká lè discharge wọn. Ah, ẹ ṣe gan hmm. ẹ ṣe gan ẹ ló mi ń bì omi ara mi ń dùn gan. Um, nọ́ọ̀sì títí. ẹ bá mi pè ẹ bá mi pè. bébì torí tí mo ṣe tutù kò ṣe pé mi ò mọ nǹkan tí mo lè ṣe o gbogbo sùúrù tí mo ní fún ẹ kò ṣe pé mi ò gbọ́n o ẹni tó ní sùúrù ó mọ nǹkan tó ń ṣe o gbogbo ṣe ń ṣe sí mi gbogbo ẹni mò ń mú mọ́ra kò easy bẹ́ẹ̀ o the last time náà mo ṣe kábìnrin ọmọ ẹlọ́dọ̀ náà nìyẹn nígbà tí ṣe ti kọ́ mi pé kéèyàn máa ní sùúrù ó lè sùúrù ló lè kàyé já mo mọ nǹkan tó yẹ kí n ṣe o bébè mo mọ nǹkan tó yẹ kí n ṣe mo mọ nǹkan tó yẹ kí n ṣe ó ṣe mí o láti inú ọkàn mi ó ṣe mí. i'm sorry it's okay okay ìwé ò ní ṣẹlẹ̀ mọ́ sórí kí ni mo fẹ́ sọ náà àwárí mo fẹ́ gbà kí ni mo máa sọ please forgive me. Yes, stand here. Come in, the door is open. Ah, okay. How will you? Àwọn ẹ̀rí wú lọ́sàn. Báwo? Yeah, I'm free for you. Yeah, sorry, excuse me. Ṣorí ń sìn Bísọ́lá. Bó ṣe wọlé ń sìn àwọn oníkòtòkòtò yẹn tó bá rí bí wọ́n á ní bóyá nǹkan kan ṣẹlẹ̀. Bó ṣe wá ẹ́, girlfriend ọ̀rẹ́ mi ni ọmọ àti dọkọ àtìyàwó very soon so bó ṣe wá yín sìn táwọn èèyàn bá wá dé tó bá bá wá ní ẹ ebi kóbìnrin ó kóbìnrin bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn in most cases so Bukky ẹ eh, báwo ni. jẹ́bẹ́ bí jẹ́ excuse me kí ẹ̀rọ ayé sọ̀rọ̀. it's okay it's okay no problem. báwo ni. bọ́dábòye ẹ̀yin ni mo wá rí o ṣàtìrẹ ọ̀rọ̀ Bánjí ò yé mi mọ́ láìgbà tí Bánjí ti bímọ ó kàn change sí mi ṣáá at least ọmọ ló bí kò kí n ṣàrùn mi ò lè sọ pé tó pé bímọ kan sọ pé mi ò ní fẹ́ mọ́ kò ṣe mí nà ọ́ tí bá dẹ̀ pé aago bá ń jí kò ní gbé kọ́ mi ìṣe kò gbé nígbà mi kó sọ pé òun wà mítìn o òun ò lè àtẹ̀sí mi báyìí o òun á pè mí létà mi ò ní rí kọ̀lẹ̀ kò yé mi. kò lè yé ẹ kò lè yé ẹ òkè hmm? kò lè yé ẹ ìgbà tí nǹkan wà lápò ṣòkòtò tiẹ̀ náà kí kí n gba ṣòkòtò lọ kí ló fẹ́ lọ síbẹ̀ jẹ́ kí n san nǹkan kan fún ẹ sórí ọ̀sán torí gbajúmọ̀ ẹ tí ò jábọ́ ẹyẹ kẹyẹ ló máa fi ń jẹ. Ah, ah, kókó tẹ̀ ń sọ òwò yé mi kí lẹ ń sọ kó gbẹ̀bẹ̀ ọkọ yé mi. I will do my best ṣe mo fẹ́ rí banji ni. Oh, banji ni mo fẹ́ rí torí ẹ̀nà mo tẹ̀ ṣe wá pé kẹ́ help me out. ma try. ẹ jọ. àbí ṣe bí kò ṣáà ti rí banji. mo fẹ́ rí banji eh, ni. kò sí wàhálà máa rí banji. sórí ẹ̀ ò pé ni àbó ní làákàyè mọ́ rárá ni mo ti ẹ̀rọ pé lọ sí school ó yẹ kó lo ètò oníyẹn náà náà ó wá èmi ló lọ rojú ẹ̀ káàkiri ló ń sọ fáwọn èèyàn mò ń pè kó gbé kọ́ mi mò ń wá mi ò rí mo ti sọnù àbí bàbá ńlá kú bàbá ẹ̀ sọnù àbẹ́rẹ́ kọ́ ló sọ pé òun wá káàkiri tó rí ìgbà tí mo fẹ́ fẹ́ ṣéèyàn kankan wà ń bẹ̀ ni alárinà wà ń bẹ̀ ni ẹ kí ló tó fi create alárinà fún wa bínú mi mọ ọkọ tó ní tó ń bínú sí mi ni ó dẹ̀ change sí mi kò yé mi ẹ bá jíjọ nítorí Ọlọ́run ṣé mo ṣe tí bá ṣe tá má bínú sí mi. ó ṣẹ̀ mí mi ò dẹ̀ rẹ́dì láti sọ fún ẹ nítorí pé mi ò fẹ́ ní nǹkan bẹ́ẹ̀ ṣe tó o bá ṣẹ̀ mí tí n bá sọ nǹkan tó o ṣe fún mi fún ẹ à lè jọ jókòó a máa jọ sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ mo á lè sọ pé mo dáríjì ẹ and listen next time tí èèyàn kan bá ẹ bá pè mí torí ọ tó bá ẹ tó ẹ bá pè mí torí ọ̀rọ̀ ẹ wàá rí tí màá ṣe. Bánjí Bánjí ọmọ mi. ẹni tó bá mọ ibi tọ́rọ̀ máa wó sí ọ̀tọ̀ ọlọ́rọ̀ ni níjọ́ kìíní àná tí mi ń bẹ ẹ sọ̀rọ̀ ń bí ipe married man ò ṣe gbára lé kí ló sọ onẹnu mi ń rùn òun ló délẹ̀ tán yìí ó ti jẹ ẹkùnlẹ̀ ká ní single man ni àwọn ẹbí ẹ̀ wá ti bá yín dá sí láti bí oṣù mélòó kan gan ló ti ń ṣe bálabàla ni ò ti gbé kọ̀lẹ́ mọ́ kí ló fẹ́ ṣe ń sìn. <sighs> èmi báyọ̀jí ọ̀dà kò sí wàhálà àmọ́ tẹ́rù bá kọ̀ òkè. Okay tó kọ́ ilẹ̀ níbi tá a tún gbé sí mo mọ̀ wípé ọlọ́run ní jẹ́ kí ìyà ìjẹ mi gbé because mi ò ti sí ẹ̀bẹ̀ látọwọ́ bá ń jí mo pọ́ lọ́run agbèjẹ mi jẹ gbogbo ẹ̀ sílẹ̀ fọlọ́run àmọ́ púpọ̀ bóyá bá ń jí àpàdà wà sáyé mi. o ṣì ń hope ipa padà wà. <sighs> bẹ̀mí gbọ̀nù lọ kí ló fẹ́. àlejò kan ló ń béèrè yín. àlejò ngbà àlejò wa ń mi kọ ṣé bí mo ní o dúró dèmí lé kálejò bá dé kọ́ lè máa débọ̀ lé ni. ilé náà mo wà ṣùgbọ́n ọwọ́ tó gbé wá lágbára. ọwọ́ kí ló gbé wá. ó o mo báyìí kò ẹkún yẹn kàn pọ̀ sí mi pa tí n wá bàbá lọ ó dàpọ̀ kí odò wọn lè ti. ẹkún bíi báwo wá ní ilé fa èèwọ̀ àìsùnkún ní ilé fa nso nso nso nso nso nso. mú ibẹ̀ báyìí tí mo ah! tún sunkún kò tiẹ̀ gbọ́n wọn. ẹkún bíi bó. Ah! ó hàn láyà o ó lórí láyà gbọ́kọ rẹ ìwọ ọmọ pẹ́ni tó lórí láyà tó gbọ́kọ lọ́wọ́ rẹ ẹ̀mí rẹ ní lé kiri àmẹ́ni bá wá sí ohun tẹ́nìkan ò ṣe rí ni ó di dandan kójú rí ojú ohun tẹ́nìkan ò rí rí bọ́mọdé bá wá sunmí kínní àmẹ́sì kéèsì àfi nù ń di wo nfa làábẹ̀ lọ́wọ́ ẹ̀ sí ẹni tó gbọ́kọ lọ́wọ́ rẹ̀ wò ó bà tí a bá léwo lọ tá a lé dànù tá a ránṣẹ́ dé tòrútòrú láwa ṣiṣẹ́ fọ́kọ rẹ̀ náà wàá wálé padà lọ́ba tán. bàbá ẹ wo fún nǹkan tẹ wá máa ṣe kẹtẹ ṣe àmọ́ bí wọ́n ṣe wà mi ò bá lédìí mi ò bá ní ẹni ẹjọ́ àtọ̀ kó ṣàkó kúrò nínú ilé ayé ọkọ mi kó bá títí ẹ lọ kó má kú o àmọ́ kó ṣàbá títí ẹ lọ àlọ lámìlámì láàárẹ ni kò ń rà bẹ kó ṣàmà lọ ọkọ mi lèmi fẹ́ fa ojú ẹ mọ́ra ọkọ mi ni mo fẹ́ bàbá. kò sí wàhálà gbogbo ohun tó bá ti fẹ́ mọ bọ fẹ́ kò sí yọnu wá gbọ́ ọlọ́ọ̀rẹ́ mú fọ́tò ọkọ rẹ wá ah, tó o bá ti mú fọ́tò ọkọ rẹ wá bí ọjọ́ mélòó kan jọ́ kìíní kẹta ó padà wá gbà á parí iṣẹ́ síbẹ̀ wo tá bá ti parí iṣẹ́ sí lára báyìí wo tí wàá tọkọ ẹ bá fẹ́ fojú kanra ẹ báyìí <laughs> igi tí ń gba akọ tí ń gba bó kì í sùn ni bẹ́ẹ̀ mo sọ fún ọ mm, fọkàn ara rẹ balẹ̀ lọ mm, mú fọ́tò ọkọ rẹ wá eh, <laughs> wá ń sunkún mi ni. wo òun rí oògùn abẹnú gọ̀ǹgọ̀ olùṣàlálánú iná nìdágìrì ẹ̀tù ẹ̀tù nìdágìrì ìbọn ọ̀wá yọ̀ wọ́n ń lókọ tá à ń pè àwọn àbíkú bí tàkútẹ́ bá mú àparò lóko ẹkún ilé ní sun ńgbà ẹ ṣe ti yín ò ní bàjẹ́. tó o bá ti délé ọ dà papọ̀ mátìkì rẹ ó rò ó pọ̀ dáadáa wọ́n máa fi sójú wọ́n máa kùn. àsìkè funfun àbí. nǹkan sáti já ti ké orí tó o bá ti kùn tọkọ rẹ bá ti fojú kàn báyìí kóbìnrin pé gba ìwọ nìkan ni wọn máa wò kò tún wo bò mí mọ́. àṣẹ bàbá <laughs> mo sọ bẹ́ẹ̀ fún wàá gbọ́ tó o bá ti ń lóògùn yìí tó o bá ti ń lóògùn yìí kó o máa fi wà kún o dáa má fi wà kún un. kò sí wàá sóògùn tí ò léèwọ̀ o kò sóògùn tí ò léèwọ̀ sórí tó o bá ti bẹ̀rẹ̀ sí ní lo kinní yìí kò sí ojúmọ́ ọjọ́ kan tí wà àtọkọ rẹ tẹ́ ẹ gbọ́dọ̀ má fojú kanra o ẹ gbọ́dọ̀ má fojú kanra lójúmọ́ ọjọ́ kan. bàbá <laughs> mo ti ẹ̀rọ gbígbà sọ pé ó léèwọ̀ bẹ́ẹ̀ ni pé nǹkan kan tó tó ga tí mo ò ní lè rí rí ẹ̀rí mo lè fẹ́ sọ ah, èmi pẹ̀lú ọkọ mi hmm. ẹ wo bàbá kò síbi tó ń lọ. bẹ́ẹ̀ni láti ah. máa fojú kara yín. kò ah, síbi tó ń lọ kútu oúnjẹ mi pẹ̀lú ẹ̀ ni eh, kò mi níbi tí mò ń lọ. so èmi rèé kí lè fẹ́ rí mi fún. ọ̀rọ̀ báńjí náà ni mo ṣe pè é báńjí ni o kò ti gba owó ọkọ mi mi èrí nǹkan mi rò mọ́ ọ̀rọ̀ báńjí ni mo rọ̀ all the time tí n bá sùn báyìí báńjí ni màá rí tí n bá jí báńjí ni màá rí tí bá ń jẹun báńjí ni ẹni tí ti bá ń ṣe àtọ̀ báńjí ló máa wá sí ojú mi mi ò understand wọn ẹ wọ bàtà bóyá mo kàn fẹ́ rí báńjí ni even if just once more one more time ni mo kàn fẹ́ fi i love this man kẹ́ máa wù mí mo ti made up mind mi wípé kò sí nǹkan kí nǹkan tí ó lè gbà mí láti fi rí báyìí gbogbo ẹ̀ ni ṣe. Ah, sorry repeat last line. ẹ wo bọ̀dàbọ̀yè mo nǹkan tí mò sọ dáadáa mo ní kò sí ẹni tì nílé ayé yìí tí wọ́n ní kí n ṣe lórí ọ̀rọ̀ pé màá fi rí báyìí tí mò ní everything ni màá ṣe. that's right everything. yes. but Buki o mọ nǹkan tí mò ń fẹ́ látijọ́ yìí àbúrò give it to me ẹ eh? wà á dẹ̀rí Banji no problem. Ìjàbọ̀yà. ok ṣe nǹkan tí mo fẹ́ ẹ eh? wà á rí Banji mo lè fàyè mi búra fún ẹ pé o máa rí just do what I want and I assure you wà á rí in fact ṣe bí Banji ló ń sọ kò ti débi. bọ́dà bóyá ṣé mo kọ́ tẹ̀ ń sọ ṣá ṣé mo nǹkan tó wà láàrin mi pẹ̀lú ọ̀rẹ́ yín kẹtù máa tún kọ ẹnu sí mi. jẹ́ kí n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ta ló fẹ́ mọ̀ sí or you have somebody inside bọ́dà bóyè. ẹ̀rọ aṣọ kì í di kìíní bàbá ẹ̀rọ aṣọ di bàbá rẹ̀. Booking. Hmm. Eh? Hmm. Eh? látijọ́ yìí látijọ́ ó dẹ̀ mọ̀ kó dẹ̀ ṣe máa ṣe yẹ̀ sójà kọ́kọ́ dá mi láàmú bẹ́ẹ̀ hmm? look at you you're very beautiful hmm? look at you just look at yourself hmm. you're beautiful. Hmm? <laughs> Come on it's okay it's okay. Stop. It's okay. dákun gbọ́rọ̀ mi o. Ah Banji, Afa. Báwo ló ṣe é. torí ọmọ yẹn mo ṣe wá síbí o. ọmọ wo ni. Bukola. mi ò gbọ́. Bukola calm down mo mọ bó ṣe feel bó ṣe gbọ́ orúkọ ẹ̀ but you have to calm down. sori ọmọ yẹn ó ti bá a level tó jẹ́ pé she just has to see you today. sori mo ṣe dọ́dọ̀ ẹ̀ ń sìn ṣe ló ń sunkún ah, mo fẹ́ rí báńkì. bọ́yẹ̀ kí ló ṣẹlẹ̀. bí báwo. jọ ṣé wọ́n dá ẹ nítorí tèmi láti bàyẹ̀ mi ọmọ tí mo sọ pé mi ò fẹ́ rí mọ́ ọmọ tí mo sọ pé mi ò fẹ́ ní nǹkan kan bá ṣe pọ̀ mọ́ ibo ni wà á tiẹ̀ ti rìnnà pàdé tó fi bá mi sọ gbúra dàda yìí. kí ló pe èèyàn. kí ló dé tó sọ̀rọ̀ ọmọ yẹn lójú mi kí ló dé tó fi sọ̀rọ̀ ẹ̀ fún mi. Banji calm down sórí ọmọ yẹn ti bá dé level tó jẹ́ pé nígbà tí mo wà lọ́dọ̀ yẹn ọmọ yẹn ń sunkún mi ò mọ ọgbà tí mo fi ayé mi búra fún pé o máa rí ẹlẹ́ni. ó láti jẹ́ pé o ní ayé méjì ló ṣe fi kan búra fún dẹ́rẹ́ ìkan lè bàjẹ́ tó wá máa bàjẹ́ wà á dẹ̀ máa lò kejì. Banji but you can't do that to me. bí báwo nìyẹn. you can't do that to me jọ in the first place kí ló lọ ṣe lọ́dọ̀ ẹ̀. sori mo rìnà pàdé ọmọ ẹ ni and i helped her ó dẹ̀ ń sọ àwọn kọ̀ọ̀kan fún mi bọ́ bandi rántí o ìwọ rìnà pàdé ẹ ìwọ ló sọ ọmọ ẹ di bó ṣe wà yẹn. ìwọ rìnà pàdé ẹ ó rìnà pàdé ẹni tí mi ò fẹ́ ó jẹ péré lọ́rẹ́ mi ẹ dẹ̀ jọ ń jókòó ẹjọ́ sọ gbogbo tẹ̀ ń sọ yẹn. can't i help her ó ní kó ti wà bandi máa ti lọ. But please, kí ni oda come and do this for me do it for me five minutes five minutes bá five minutes yẹn ti pè má Zin zinmakininga zinmakire zinmakamasharra ajeje kamashara nínú ayé. ó yá báwo bọ́lẹ̀ lọ síbò. ó máa pè wá fún mi ní five minutes ó máa pè wa fún mi ní tó o bá wọnú lé kó lọ pè jáde fún mi sí máa máa máa máa kúrò bí màá máa lọ ni. akọ egun ti pọ̀ jù. ó máa gidi tó fi mú mi débi five minutes péré ni mo fún ẹ. lọ pè jáde ó máa máa yẹ. wo bí tó bá pẹ́ jù kó tó jáde tó bá pẹ́ jù kó tó jáde bẹ̀ máa fi ẹlẹ̀ lọ ni. kémi bọ́lẹ̀. àníkẹ́ jáde. kí ló ṣẹlẹ̀ o ti pẹ́ jù o o ti pẹ́ jù o mo kàn jáde nu mọ́tò mo lọ sí ẹ̀ ń sìn n bá wọnú mọ́tò báyìí mo ń lọ nìyẹn o kàn dé lọ dúdúdúdúdú nínú ilé mẹ́ẹ̀. Banji ó ń bẹ sọ̀rọ̀. ó ń bẹ sọ̀rọ̀ kí ló tó ṣe bẹ́ẹ̀ fún láti ọjọ́ yìí tó dé lọ́lọ́lọ́ tí mò ń wá ẹ̀ ṣùgbọ́n kó máa ti mí ìsẹ́ni kó tiẹ̀ bójú ẹ̀yìn kó tiẹ̀ wo mi. kí ló miss mi fún. ṣé crime wà ń bẹ ni bọ̀ bébì kí ló ṣẹlẹ̀ bolo tí wàá wà látijọ́ yìí bolo tí wàá lọ látijọ́ yìí kí ló tó ṣe bẹ́ẹ̀ hmm. kí ló wà látijọ́ yìí náà kí ló tó ṣẹlẹ̀ yìí fún mi. Banji hmm? eh, five minutes ní àjọ sí. five minutes wo mu wà lọ́dọ̀ ìyàwó mi ní kí n lo five minutes. bọ́dà bóyá báwo lè máa ṣe ṣe báyìí náà ah, ah, ọkọ mi wà wájú mi ẹ̀dẹ̀ ní kẹ́ máa lọ ṣé fẹ́ gbọ́kọ̀ mi kúrò níwájú mi ni. o mhm. gbọ́n tó sọ bẹ́ẹ̀ yẹn tó máa gbọ́kọ̀ ẹ̀ kó wájú ẹ̀ ni ó lọ́rọ̀ tí mo fẹ́ bá sọ ó dẹ̀ mọ̀ pé ẹni tí n bá ṣẹ̀ṣẹ̀ pàdé tí n bá máa bá sọ̀rọ̀ gan wọ́n na àmú yìí ń bá sọ̀rọ̀ kábọ̀ torí ẹni tí mo ti wá rí tipẹ́ n máa wà ń bí ìmọ̀jú ni o ohun tí mo lè ṣe lélẹ̀ gba kí mọ́tò yìí máa gbé mọ́tò bẹ́ẹ̀ lọ máa gbé lọ máa gbé mọ́tò lọ èmi á fáìn wí ara mi mo lè gọ ọ̀kadà kúrò nbí. Banji hmm? seventeen naira. Ah, ìwọ ni kò béèrè léèrè pé mo wà lọ́dọ̀ ìyàwó mi ṣe everything all right kí ló mean by ó ra ìwọ gọ ọ̀kadà lọ jẹ́ kí n gbé mọ́tò mi lọ máa fáìn wí ara mi wọlé mi ò like nǹkan tó ṣe mi ò like nǹkan tó ṣe o ẹ ò tiẹ̀ wá mi ò pè mí kí mi ò bá wá dààmú káàkiri máa wá ẹ ń kọ́ èmi mo á ń dààmú wá ẹ. bàbá ìwà bàbá ìwà ó bàbá ìwà bàbá ìtẹ́lọ́rùn bàbá ìwà ní bàbá ìwà. ọkùnbóyè mi ò lè parọ́ mọ́ Bánjí kí ni mo fẹ́ parọ́ mọ́ fún àní Bánjí tí mo fẹ́ òun kọ́ ni mò ń bá gbélé báyìí Banji ti change ṣé ní Banji ń kanra kiri ilẹ̀ mi tẹ̀ tí mo ṣe fún ṣé rí ẹnujọ́ mẹ́ta yìí má sọ pé àbíbí mi ò mú mi ìṣẹ́hun dúró lé òdẹ̀ dúró tì mí lẹ́ni ló bá gbaná jẹ ló bá bínú ṣé ló mi ń gbé náà rù lẹ́nujọ́ mẹ́ta mi ìṣe mọ́ tí mo ṣe fún something is wrong somewhere I don't know what what happened mi ìdẹ̀ ṣẹ́ mi ìṣe kọ́kọ́ fún ṣé mọ́ nǹkan tí Banji tó wá ṣe tó bad tí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ jáde lẹ́sìn kò dágbére ọkọ mi ò dágbére a wá lo ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ó lè lọ́jọ́ kẹrin kó tó padà sínú ilé kí ni mo ṣe mo ti bẹ̀ mo ti kúnlẹ̀ fún mo ti lọ́kọ mi dárí jí mi tó bá pẹ́ mo ṣẹ̀ ẹ́ ni ó ní mi ṣe kọ́kọ́ fóun ẹ bá mi bá sọ̀rọ̀. wọ́n mi dára tí bá ní ọ̀rọ̀ yìí yà mí lẹ́nu parọ́ ni just so surprised. yẹ wo ẹ má lo surprise fún mi tẹ́ bá tiẹ̀ mọ̀ pé ó ń kọ́ra mọ́ mi nínú la at least ẹ mọ̀ pé ó ń di ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún tàbí tó ẹjọ́ ń rìn rìn ẹjọ́ ń rìn ó dẹ̀ kẹ́ ẹ máa bá a sọ̀rọ̀ pé kò yẹ kó máa pẹ́ ń tàbí ẹ̀yìn lẹ́jọ́ ń lọ lẹ́jọ́ ń bọ̀. mọ́mí dára ṣẹ̀rí àwọn èèyàn lè máa rí wa kọ́ máa pè wá ní twins gbàjọ máa wà hmm? but kò ń ṣe gbogbo ibi tí pàǹtí bá wà ní báwọn. ó dára not always. so ẹ mí ni pé gbogbo three days four days tó ń lò dà yẹn kò jẹ́ pé ẹjọ́ wà. no ah ògùn kọ́kọ́ ti ṣe mí ẹ má wo mi ràn mí mọ́ kó tó ṣẹlẹ̀ sọ́kọ mi o àtẹ̀mí àtọmọ ló ń kanra mọ́ ń sìn yín o mi á lè á ṣe anything right nínú ilé ó kò ń kanra ni. ẹ ẹ eh? tó ṣẹlẹ̀ máa pè máa bá sọ̀rọ̀ talk to him please rest assured ń pàjẹ́ máa amen I assure you o máa change ẹ jọ torí Ọlọ́run tó bá dẹ̀ yẹ pé mo ṣe ni ẹ bá mi anything tó bá tó bá yẹ kó fẹ́ kí n máa ṣe àwọn kọ́kọ́ ni máa change. ọjọ́ mẹ́ta kò ní wálé. alọ́jọ́ mẹ́rin gbà mí. ọkọ mi dákun má jẹ́ gẹ́lé ni mi ò ra ẹ̀ e lọ́dẹ̀dẹ̀. bébì mi. <laughs> ṣé ká bá lọ sáré sọ pé ọ̀pọ̀ àti mo ní fẹ́ẹ́ dítì ọ̀sẹ̀ kìí ṣe tábà dé ètò tí mo lọ mo máa sọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀. ètò sọ nǹkan tó wà important fún ẹ láti sọ fún mi àṣẹ yìí tiẹ̀ sọ́n tó bá fẹ́ sọ ń bí. a ní pé mi ò lè sọ ń sin o láìkí máa fi suspense ah ah wọ́n ti ní sùúrù tó bá mi máa sọ kó fún ẹ jẹ́ ká rẹ máa balẹ̀. mi ò lè ní sùúrù jẹ́ kí n gbọ̀n o tó bá fẹ́ sọ tó important sí ẹ yẹn o sọ ń bí. tí bá dùn máa sọ ọṣẹ ó dẹ̀ ti wá wàhálà nìyẹn ẹjọ <laughs> ẹ sọ bí. ok doctor confirm fún mi pé mo ti lóyún. you are pregnant. i'm pregnant. fún mi àbí. of course. ah o lóyún fún mi. yes. bébí èmi ló lóyún fún <laughs> olùwà sọ fún mi kó fẹ́ lọ sọ fún mi ní tírì kó lóyún fún mi nǹkan dùn nínú fún mi nǹkan ayọ̀ ní fún mi náà òun ló jẹ́ kí wọlé kó sọ. So <laughs> I am so happy. I am so so so happy. Kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ ibo ló fẹ́ kí n gbé ẹ lọ? Di ó lè tètò máa ṣe fẹ́mi ni pé mi ì fẹ́ kó wà nínú ilé ìmọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ o. O ò lè máa gbé bébì mi máa sùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. Máa lọ gba ibì kan tó wà òkè fún ẹ dáadáa tó máa máa gbé. Yes, má wọrí. Um, baby èmi ò sọ wípé kó má get apartment fún mi in fact mi tiẹ̀ fẹ́ apartment mọ́ tó bá ti mọ̀ pé mi ò ní gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi mọ́ ilé ẹ̀ ni mo fi máa gbé kájọ máa gbé gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó. ṣé tí wàá lọ sí wa lejú. yes. o fẹ́ máa gbé pẹ̀lú mi. of course mo fẹ́ máa rọ́kọ̀ mi lójoojúmọ́ kájọ máa sọ kájọ máa jí. kájọ máa gbénu ilé kan náà. bẹ́ẹ̀ ni ṣé nǹkan tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ nìyẹn. kò sí wàhálà kò sí Are you going to do that? ohun tó fẹ́ nìyẹn. yes. kájọ máa dá gbé. yes. kájọ máa gbé pọ̀. Mm-hmm. <laughs> ó kéré jù wàá ríran wò wàá ríran wò náà má wọrí má wọrí kékeré olóyún fún mi <laughs> àbí bẹ́ẹ̀ ni kò fi bímọ rí <laughs> mo lè ti retí pé kí òun ni wàá ṣe kò wọ́n lọ. kí ni mo ṣe fún ẹ? kí ni mo kún sí bẹ̀rẹ̀? èmi ló sọ fún mo ti ti bẹ̀rẹ̀ máa jẹ́ àgbàdúgbò ẹ̀. kí ni mo ṣe fún ẹ? kí ni mo ṣe fún mi? sọ ọ̀tọ̀ bọ́ ṣé mo ti sọ̀rọ̀ ló ti sọ̀rọ̀ yìí èmi ni mo bá sọ̀rọ̀ ló ti sọ̀rọ̀ yìí mo kò yẹ ti dàrú ẹ o ti ní ifá bí mi ò lè ṣe bí ọkọ nínú ilé mo ti kọ bẹ́ẹ̀ kọ́ ló pọ̀ jù èmi lè sùn lù àbí èmi lè èmi lè sùn kọ̀ ju ayé ẹ̀ èmi lè sùn bẹ́ẹ̀ mi sùn bẹ́ẹ̀ náà pàrọ̀ kọ́ mi jẹ́ mi sọ bẹ́ẹ̀ kí ló sọ wọn. èṣù náà sọ wọn wọn. ọwọ́ sọ náà nìyẹn pé bí èṣù lò ní. àbí èṣù lò ní kọ́ ló dára sọ fún yẹn. tani máa pè báyìí tó yọ. ṣé o mọ tó ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe sọ tán sí yẹn wípé èṣù ń lo èmi mi ì fẹ́ mọ̀ mi ò fẹ́ rí ẹni mọ́ àbúrò ẹ̀ka èmi fẹ́ dẹ́ èmi fẹ́ dìbò ṣe o. àbọ̀ ti tutù lọ́dún wọ́n wá èṣù rẹ̀ ọ̀ kí ló fẹ́ ṣe fún mi sọ́ọ́ mi ìṣe kókó fún ẹ̀kú. èmi lọ súnmọ́ lòun àbí. mi ìṣe kókó fún ẹ mi ìṣe èmi ni mo fẹ́ ẹ nígbà tó rí mi dàrú èmi ni mo fẹ́ nígbà tí mi mọ̀ nǹkan tí mo ṣe ní ìsìn ó ti sú mi this is not me mo ti yá mi this is this is not me this is. ọkàn mi gbàgbé. tí bá sọ pé nǹkan tí mo gbọ́ nípa Ògúnbánjí ipe kò yà mí lẹ́nu irọ́ ńlá mà ni mo pa kéèyàn dẹ̀ wò ṣùṣù kó léyàwó àtọmọ jáde kúrò nílé láì ní ẹ̀ṣẹ̀ kan pàtó à ó burú jáì níwọ̀n tó jẹ́ pé mo máa ń fi ẹyọ gan láwùjọ ni bó ṣe wà ní ilé ọkọ yẹn ó dùn mọ́ mi nínú gan ni bí mo ṣe ń dágbé as single lady kò dùn mọ́ mi nù kò sápọ́nlé fún obìnrin tó wà tí ò máa dé orí mo dẹ̀ máa ń fi ọlá ẹ̀ tọrọ ni pé kọ́lọ́n kó fún èmi náà lọ́kọ rere bíi tọ̀rẹ́ mi. Ah ọ̀rẹ́ mi ṣó mọ̀ pé ọ̀rẹ́ mi àti kì í ṣe bíi ọ̀rẹ́ lásán ọ̀rẹ́ bí ọmọ ìyá ni bóyá ó ní ẹ̀ṣẹ̀ kan tó ṣẹun kó sọ fún mi kí n lè mọ gbèsè tí mo máa gbé ká lọ bẹ̀ wọ́n. ṣé o trust mi o ti bí mi question yìí tẹ́lẹ̀ bóyá ti dẹ́ lóhùn mi ò ṣe bàjì mi ò ṣe ah, mo ṣẹ̀ sí mo ṣẹ̀ sí o. <laughs> mo ṣe sí. àbí wọ́n kọ́kùnrin ẹ̀ lórí. èmi èmi ọkùnrin láti gbà tí mo ti fẹ́ bá jí mi rò bí ọkùnrin mi ọ̀gìn mi rí débi pé àtúfẹ́ kọjá lẹ́fù yẹn èmi Banji kò fẹ́ tì tí mo fẹ́ tì tẹ́lẹ̀ dà mí ni mi ṣe gbogbo fún Banji Banji tó jẹ́ wípé tó bá máa tìgbà tí Banji ti bẹ̀rẹ̀ sí ní yọwọ́ kọ́wọ́ tóṣù mélòó kan tí ó kò bẹ̀rẹ̀ sí ní yọwọ́ kọ́wọ́ nílé tí tó fi lé mi bọ́ta mi mọ̀ kọ́ tí mo ṣe fún. Olúbùkọ́lá mi abukibuki adé. no no no don't touch me padà síbi tó sì ń bọ̀ bí mo ṣe rẹ̀ ó ń mi nú yes okay six lẹ́ẹ̀kọ́ dé ó wá dé six thirty igbó ló gbàdọ̀ for thirty minutes mo ń bẹ̀sẹ̀ o fi mi rẹ̀ rìn kí ló pẹ̀lẹ́ rẹ̀. n tó ṣẹlẹ̀ ni pé màá ní láti bẹ ẹni bíbí mi mo mọ̀ pé inú ti ń bí ẹni mo mọ̀ pé inú ti ń bí ẹni o ò ní bínú sí mi ni bí ọmọ ni mo jẹ́ lọ́wọ́ ẹ̀ bí ọmọ o ni mo jẹ́ lọ́wọ́ ẹ̀ o mọ̀ pé tó bá ti bínú sí mi ayé mi ti bàjẹ́ bíbí mi náà. mo ló ti ń bọ̀ ṣó lè explain ẹ̀. mo lè explain ẹ̀ <laughs> mo lè explain ẹ̀ traffic ò tẹ̀lé bù gan-an mo wá yá mo lọ síbi tó rán mi ṣọ̀kún ní kí n lọ wo stock kan bóyá wọ́n ti kó àwọn bags yẹn débẹ̀ ìgbà tí mo á lọ wò mo rí kókò tí débẹ̀ káàdì ti kó àwọn bags yẹn débẹ̀ bàtìrà bíi méjì mẹ́ta tí mo wò kó máa like bàtìrà wá fún ẹ ń bẹ̀. Hmm. ṣe wá pẹ́ pẹ́ pẹ́ pẹ́ sílẹ̀ wọ́n máa mú màmá máa fi kíni wá. màmá oh! wo ń darẹ̀. ṣé a dìde bẹ́ẹ̀. ṣé mo lè dìde. dìde ṣé wọn kó gbogbo nǹkan tó máa ń fi mí ṣe ṣé wọn kó máa wọn tó máa ń fọ́ fún ẹ pẹ̀lú ẹ ni ó máa ń wúwo mi lórí gan-an ọlọ́run. ẹ̀gbọ́n ẹ ṣe gan ẹ kú àkíyèsí ọmọọṣẹ́ rí nǹkan tẹ pè mí sí i mo ti gbìyànjú lórí ẹ̀ gan mo ti gbìyànjú mo pè wọn ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ ta lè lè tẹ́tù lọ mú wa lójijì lọ́sàn kan ọ̀rùn yìí yàrá àtọmọ yín tẹ lé jáde lé ṣẹ̀dẹ̀ mọ̀ wọn kí n fẹ́ gbọ́rọ̀ tèmi wọn bá ọdún tó wà láàrin wa yẹn tó fi jù mí lọ gan yẹn ó máa ń dàbẹ́ ni pé mi gbọ́dọ̀ gbin mi gbọ́dọ̀ sọ kankan láàrin wa ni tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí wọn tẹ̀ ń fẹ́ gbóhùn mi rárá ah, èmi náà lẹ sàsẹ́yìn ibùn gan ẹni tó jó lórí tó kù fún wa ń bàbá tó jó lórí ẹbí wa gan mo ti fọ̀rọ̀ yẹn tó wọn létí àwọn náà ti pè wọn wọ́n kàn yanrin sọ́ọ̀tún yanrin sósì ni pé àwọn ti dàgbà kò sẹ́ni tó lè dá ah, lásọ̀rọ̀ ẹ̀bí àwọn everybody dẹ̀ wò wọ́n tọ́rọ̀ mi yé kó tó ṣẹlẹ̀ nìyẹn o. ah kò rí sá òun ṣọmọdé mọ́ àbí túmọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí túmọ̀ pé ó lè má dé bí lásán. bí ti báwo. I know Banji very well mo mọ Banji dáadáa mo mọ nǹkan tó lè ṣe àti nǹkan tó lè ṣe. Banji òun ṣe irú èèyàn tó máa kìyàwó ẹ̀ mọ́lẹ̀ lọ́sọ̀kan òru kan tó dẹ̀ máa lé wọn jáde bẹ́ẹ̀ without no reason. ó yẹ everybody lẹ́nu o. wá lọ gbé ẹnìkan tá a mọ̀ rí from nowhere ó gbé wọlé ó sọ pé ìyàwó ẹ̀ tó fẹ́ fẹ́ sílé something is wrong somewhere kúrèdè something is wrong jẹ́ kí n bi ẹlẹ́rìí nǹkan kan pánsá tí ò bá fura kí ló máa ń ṣẹlẹ̀ sí. dàpọ̀ ló máa ń já. ó máa ń já ni o so we need to look deep into this thing into this issue kò ń ṣe ojú lásán kò in fact kò tiẹ̀ lè di ojú lásán. gbogbo nǹkan tó bá wọn kó jẹ èmi mọ̀ pé ọlọ́wà kò wọ́n yọnu ẹ̀ because àwa ò lè ṣe ju tá à ń ṣe yìí lọ tá a bá rí nǹkan tá a pèyàn pé àkíní yìí o ẹ jẹ́ àtúnṣe o tẹ́ni tó bá ní nǹkan yẹn bá gbà ká àtúnṣe àtúnṣe tó bá dẹ̀ gbà èèyàn. bùkì bùkì. ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe tí wọ́n jẹ́ lómi ni wọ́n máa wò ni wọ́n máa wò ni. àṣírí ti tú mo ní bàbá bójú mi ọmọ ọ̀dọ́ àgbà gidi níbi ògbò lè ràn mí now listen gbogbo àwọn tó wà lábúlé wọn ló máa gbọ́ oògùn tó ṣe ló jẹ́ kó yéyàwó ẹ̀ jáde abẹ́kọ̀ọ́ oògùn tó ṣe kò ti wo orí is everything it thinks about now is just you èmi dẹ̀ mọ nǹkan tó ṣe listen àṣírí ẹ̀ ti tú that's just what I'm here to tell you ó wá débi òun péré ẹ̀ ní mrs who gave you mrs ọkọ yàwó ta ni ẹ yàwó ta ni. sọdílẹ̀ tán sọtí rant tán tó ń change ẹsẹ̀ lẹ́mìsàn náà tó gbọ́ fẹ́ bá mi sọ̀rọ̀ àbí ṣíṣó mọ̀ wípé rúfù ọkọ mi ló ti ń bá mi sọ̀rọ̀ ṣáà ọkọ mẹ́rin fún wa ló ń bá sọ̀rọ̀. ta ló fẹ́ lọ́kọ which ọkọ which ọkọ kí ni who gave you husband he is not your husband get that in your head ọkọ ẹkọ mi who gave ta ló fẹ́ lọ́kọ gbogbo nǹkan tó ṣe ni mo mọ̀. okay what do you want. what I want. That's, that sounds like a very very good question. But calm now, Smidan. Listen, ìwọ fúnra ẹ mọ nǹkan tí mo fẹ́ lókè. You know what I want. And if you give it to me, no problem. No problem. no, I'm big on well. Let's just assume you say, oh, just give me what I want. Check it out. <sighs> ènìyàn hàn ẹ jẹ́ Um, okay, um, Boye. Yes. Níbi tọ́rọ̀ dé, just calm down. I'm calm. Nǹkan kan fẹ́ kó realize wípé ṣé wọn pé ìgbà tí mo yìí wà single ó yàtọ̀ sígbà tí mo ti marry sí at least you should consider that. Bukola listen, nǹkan kan wà tó ń get wrong in bíbá. Hmm? You are not married. Put that aside. Mo gbọ́ ẹ. Okay. bá dé pé nǹkan tó fẹ́ nìyẹn. ok mo ti gbọ́ tó bá dé pé nǹkan tó fẹ́ nìyẹn kò sí kò sí wàhálà for the last time I will do baby you don't have to cry it's okay hmm? you don't have to cry it's okay. Mm. for the last time my emotion. last time right. Mm. you know you beautiful girl. Hmm? Look at you. Hmm? Come on, come on, come on. It's okay. Look Well, Should we go inside? Oh, okay. Any more? Borrow me. Toripa, Toripa, ye, beggar. Aye, beggar. Oh, beggar. Aye, Mazina, aye, beggar. láyé eye má sì ní ìdáyé. ẹjẹ́ àṣọra àwẹ̀ ṣọ́ra ẹjẹ́ ká máa ṣọ́ra bòbò nínú ayé yìí. torí pé ṣú ti mọ̀ pé gbẹ̀yìn òun inú náà ni torí náà ló ṣe ń tàn gbogbo wa jẹ ẹ ká máa fura ká máa ṣọ́ra o inú ayé yìí ẹ máa ṣọ́ra ká máa ṣọ́ra. baby wow so okay well. Um, Seriously, I must be very honest. I enjoyed it. So, okay, sir. Babe. I'm going to go. Yes. I'm tired. I think I'm swim. You know what? Hmm? this round máa ṣe gan tó yẹ kó máa enjoy ẹ gan let's just la ojú kan tó ẹ̀kan ẹ̀rọ ní kan láṣẹ jẹ́ ká má kejì kò yẹ kó. Two rounds already. I mean, you, but I should be this, should be this now. Bàjẹ́ bóyè. Ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé ṣé can explain. tó dé mú mi. bàtí mo wá bí ayé lọ. n kò mọ̀ bóyá mo ènìyàn ń ronú mọ́ pẹ̀lú ìwà ìbàjẹ́ tó. èmi ni sá. àwọn ọ̀nà sí ti. sá. ń bọ̀ má bínú. ẹ̀yin mélòó lẹ duty. àwọn mẹ́rin ni sá. ok ok ok. Um, mo fẹ́ fún ẹ ní instruction kan okay sir tó dẹ̀ wà very very important o mọ patient wa um, Mr. Banji tó wà ní ward two for now even our family ẹ I yẹ anybody rí. all right sir. any of his family but they, ẹ jẹ́ joke with the reception. okay sir. We fẹ́ kó ní enough rest. okay sir. tó bá notice anything tó bá tún come up kó jẹ́ kí n lọ. all right sir. but make sure kó monitor ẹ dáadáa. okay sir. all right. ọkàn mi gbàgbé bàtí máa wá bí táyé lọ n kò mọ̀ bóyá mo ènìyàn ń ronú mọ́ pẹ̀lú ìwà mi gbọgbẹ́ o. adérúnkẹ́ abẹnigbàwọ ṣó ń ronú èmi ronú kẹ mi ò ronú màá máa ronú ni mo ti jíwẹ̀ láàárọ̀ ni mo ti múra tí mo ti mú mi in program mi ti tiẹ̀ mọ̀ gbà tó padà parí program ọ̀hún program kan mo wò kó tẹ́lẹ̀ kó tó parí ẹ̀ mi mọ̀ gbà tó parí ẹ̀ mi ò ronú. ọ̀rẹ́ mi ò ní láti deceive mi èmi mọ̀ pé òun ronú Shuri, I have something to discuss with you. Mi ìdẹ̀ fẹ́ kó orí nírè wípé bóyá òun ní mi lára bó ṣe ń wà nínú ilé àbíbákan. After tó bá dé láti ibi ti mọ́ ọmọ ìlọ school, bó ṣe máa ń jókòó sílé yẹn kò tẹ́ mi lọ́rùn After all, you are a graduate, so kí kò sí kan tó kọ̀sẹ̀ kó bọ́ síta kó wáṣẹ́ lọ síta and you continue with your life wọ́n á mìíràn pé láwọn yẹn máa máa sọ̀rọ̀ ẹ máa gist ó mọ̀ pé tí o bá ń ronú jù ó máa jẹ́ kéèyàn tètè darúgbó ọ̀sán gan ṣá ronú ò dáa ọ̀ tó bá débi iṣẹ́ ń sìn wàá rán òun tẹ̀jọ́ máa máa sọ̀rọ̀ tẹ̀jọ́ máa ṣe ó tún máa jẹ́ kí bọ́ọ̀dù ẹ̀ tún máa fresh as in ọ̀rọ̀ ọkùnrin oníṣèkọ́ tó lè gbé sọ́kàn o. ọ̀rẹ́ mi ṣé bó ṣe ń wò mí ṣé ó ń tóbi ni pé mò ń ronú. èmi mọ̀ pé òun ronú. mi ò mọ̀ pé ó ń ṣò lára mi. gan-an ni. mo ń tura láti jára nínú ọ̀kúkọ yìí sínú mọ̀ pé ọ̀rọ̀ ọkọ mi yá mo ti gbèsè mi ju so ó affect mi gan-an i will try i will try láti jára mi kọ́ lóun ràn mí lọ́wọ́ máa try ọ̀rẹ́ mi ṣe ọ̀rẹ́ mi ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi adúró ti nígbà gbogbo ṣe gan thank you. Ah, our friends of ẹ kí ló máa jẹ ẹsẹ tó mọ̀ kó ti jẹ. Ah, inú mi ò tí ì ṣe. abamilẹ́nu ìyìn rere aláwàgbà abamilẹ́nu ìyìn rere bisimilá ramani rahim lafayá kò mà ní bá mi bá mi bá mi à nílé ọ̀rẹ́ wíwáyà bisimilá ramani rahim agbọ́lọ́ tóbi aláwàgbà kò mà ní bá mi bá mi bá mi à. Ilé aleluya yẹ bísímìlá ìramọ ní lọrí máa gbọ́ lọ́n tóbi aláwọ̀ gbẹ́. Bọ̀rísì tí mo fi kó nǹkan fún ẹ tó fi fi jíṣẹ́ dà wàá sọ fún mi. Mo kó nǹkan méjì fún ẹ náà. Mi dẹ̀ kó nǹkan méjèèjì fún ẹ pé kó fi jíṣẹ́ fún yàn ó dẹ̀ kó sáyà. Kí ló dé? Mo kó nǹkan méjì fún ẹ fi bá mi jẹ́ mi rán iṣẹ́ ẹ̀tì. Àwọn ẹgbẹ́ mi ni ṣe rán wọn nìyẹn máa rán wọn káàkiri máa máa rán wọn mi máa rán láti amẹ́ríkà mi máa rán lọ síbi kan káàkáà ó dẹ̀ ti máa jẹ́wọ́ fún mi orí ẹ̀ bàjẹ́ ó sì ọlọ <laughs> máa bọ̀ lórí mi máa bọ̀ nbí. Um, madam sherry ẹ má yẹ kí n parọ́ fún yín ọ̀rọ̀ ọkọ yín ó ti ń go beyond control. Ah, dókítà fi ti bá wo. àárọ̀ yìí ti máa dé ọ́fíìsì ìkan náà àwọn nurses ni wọ́n á pè mí tí máa wọnú ward by condition tí mo bá wọn kò inú mi ò dùn sí rárá. kí ló kí ni nǹkan tó ṣe wo kí ló ṣe. ọkọ yín ti ń ṣe gángan gan. gángan gan ọkọ ti tèmi. I swear to God ẹ̀yin náà máa lọ wò wọ́n sẹ́yìn máa rí bá ṣe ń ṣe. kí ló fẹ́ kí ló fẹ́ fa gbọ́ngàn kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ fa gbọ́ngàn. ó máa ń ó máa ń happen probably bóyá wọ́n ti ṣubú yẹ bóyá forí gbálẹ̀ ó dẹ̀ lè affect brain wọn so it can lead to anything. Doctor, lórí ọlọ́run bóyá kí ni lè bá mi ṣe sí kí ni lè ṣe sí báyìí. Bóyá kẹ ẹ gbé wọn kọ́ mi báyìí because I can move in. Yíyá arúgbó eré ọkọ mi kò pọ̀ síbò. Doctor, níbo ló wà? Ah, ok, oh, níbo ló wà? Níbo ló wà? Ẹ máa mú ilé síbẹ̀ nísìnyí. Ẹ Doctor, ìsọ̀rọ̀ ìwọ́n kọ́ kí n ṣe bẹ́ẹ̀ ọkọ mi kọ́ ọmọ lórí òjijì. Bàbá ẹ gbà mí ẹ gbà mí ránpẹlẹ ẹ má ẹ má wù mí báyìí ọkọ mi ṣe gángangan ni bàbá. ọkọ rẹ ṣe gángangan. bẹ́ẹ̀ ni ọkọ mi ṣe gángangan ó fẹ́ ṣe ìbẹ̀rẹ̀ ni bàbá. àgbáwò ló jẹ́ báwo ló ṣe rìn tẹ́lẹ̀ tó fi ń ṣe gángangan. mi ẹ sá wá lọ bìkan tẹ́ ẹ fi fi ra nílẹ̀. mi lọ síbi kankan ààrẹ ò yá ni àdègbè lọ sí hospital dókítà ní pé kí n máa lọ sílé pé kí n padà wá wo ojú ìkan ìran ni mo fi mí. a ah, ní ah, ah, mo ṣe kìlọ̀ fún wọn wọn ṣàlàyé fún wọn pé wọn ni ìyàwó rẹ ni. wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé mi ni ìyàwó ẹ̀ wọ́n mọ̀. kò sì lájú kó fi rí ẹ báyìí. kò rí mi oh. eh, bàbá ẹ má yẹ kí tèmi gbẹ ìgbẹ ṣàánú mi. ọmọ eh, oh, nǹkan tó ṣẹlẹ̀ eh, sọ fáwọn dókítà kọ́ máa fún lábẹ́rẹ́ kọ́ má lè jáde torí tí wọ́n parí nǹkan tí wọ́n fún ọ lọ́nà tí ó mú ah bàbá ọjọ́ wo ni ẹ má jẹ́ kó pẹ́ ẹ bá mi wọlé. ọ̀rọ̀ má jẹ́ kó pẹ́ kọ̀ nígbà tó sọ fún mi tẹ́lẹ̀ tí o múra rẹ̀ lẹ̀. Ah, bàbá ẹ má ṣe báyìí fún mi mọ̀ pé má nílẹ̀ ẹ bá mi wọ ẹ bá mi wọ ẹ má ní nǹkan tí. o yóò tọ́tun la kó o tẹ. Ah, bàbá ọkọ lè má jẹ jọ ẹ má kí tèmi bàjẹ́ ọkọ mi ọkọ mi ṣe kọ́ńgọ̀ ọ̀gọ́ o. ọ̀tún lọ pẹ́ jù nígbà tó sọ fún mi tẹ́lẹ̀ tí o mọ̀ wọ́n á sọ pẹ̀lú ohun tí wọ́n fún ọ Ah, ó ti pẹ́ jù o. ti pẹ́ jù ẹ bá mi wá. ẹ lọ bóyè bóyè o ti dáràn o ó ti dá ọ̀rọ̀ sílẹ̀ o. calm down bí sùúrù sẹ just calm down Bukky ṣe sùúrù náà ó jẹ́ kí n sọ̀rọ̀. gbẹ́nu ẹ sọ̀hún níbi tó wáyé mi ò tí ì sọ̀rọ̀ tán nǹkan tí wọ́n ń bí ẹni wípé kí ló fi lu ọkọ mi tó ń ṣe gángangan kí ló ṣe fún ọkọ mi. Bukky you knew it wasn't my fault abi I was trying to protect myself ó jẹ́ àdìpọ́ ló fẹ́ attack mi níbẹ̀ and I just had to find a way to get out nígbà sọ pé òun máa pa ẹ́ ṣọ́dẹ̀ tí wàá pa ẹ́ ni ló fi wáá fi nǹkan na ọkọ mi tó ń ṣe gógóńgó káàkiri kí ló fi mọ ọkọ mi tó ń ṣe gógóńgó sọ fún mi ọkọ mi ò ṣe má máa mọ kí ló fi ṣọkọ mi ẹ bóyè mo lè sọ fún ẹ mo ní kó jáwọ́ nínú ọ̀rọ̀ mi mo ní pé mo ti máa rìn jáwọ́ nínú ọ̀rọ̀ mi ò gbọ́ mi bóyè kí ló fi ṣọkọ mi torí Ọlọ́run. Ah! mo ti intention náà má bínú ẹ ló búkì ẹ ló ẹ lọ búkì. ẹ jẹ́ o nínú ayé yìí. ọ̀rẹ́ dákun bọ́ ìkìlọ̀ kó má bàa ṣe. gbẹ̀gẹ̀ ayé gbẹ̀gẹ̀. ẹ àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú. ṣé mo gbàgbé nǹkan kan ni. Eh, no not really ẹ eh, mo kọ̀ ọ́ pé tí ẹ bá ní mind kẹ má lọ máa rò pé bóyá mo fẹ́ lọ opportunity pé mo á drop mi ṣé ẹ lè fún mi ní nọ́mbà yẹn. fóònù nọ́mbà mi. bẹ́ẹ̀ni. ok. Ah, ẹ ṣe gan. yes. ẹ lè flash. ah no má ti ẹ pè yín sìn. thank you so much. you're welcome. torí pé ṣú ti mọ̀ pé gbẹ̀yìn ohun inú náà ni torí náà ló ṣe ń tàn gbogbo wa jẹ ẹ ká máa fura ká máa ṣọ́ra o inú ayé yìí ẹ máa ṣọ́ra. hello sir ẹ káàsán sir. akọ̀ròdé àkànbí lọ́mọ ńlẹ̀ ọmọ àpòwájú òye ọmọ ẹlẹ́wù dúdú tí mo ti fún ààrẹ nígbà òye mẹ́tì ọ̀làmọ́lámí ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹran ni o. ẹ sà mo ní kí n fi létí ni sà ẹ̀gbọ́n mi ò yá gan. gan mu o bá a ti ń ṣe gángangan. ẹ bẹ́ẹ̀ ni sà. kí ni mò ń sẹ̀yìn ọmọ yẹn náà sọ́ọ̀mọ̀ tún mọ gángangan ni ó ń ṣe bíi wèrè nù. ọkàn mi dẹ̀ sọ pé kò ń ṣojú lásán sà ẹ jọ sà bóyá kẹ́ máa bọ̀ ká wá lọ gbé wọn ní hospital tán wà mo mọ ibi tán wà. kò tiẹ̀ sí wèrè nù ràn wa kò sí èyí tí ó ya wèrè nù gbogbo yín kì í ṣojú lásán. ẹ family hospital wọn lọ wà dókítà gan mọ̀ mi ọkọ mi ní kò ń ṣojú lásán mò ń suspect ọmọbìnrin tó ṣe fẹ́ nísìnyí yẹn. ṣojú ah, ọ̀dà wo wo wo o mọ tá a ṣe èmi náà ó kàn yín láàlẹ́ kò ṣe gbọ́ wọn ó kàn yín láàlẹ́ kò à ah, kí mo wá ń gbélé ayé ṣọ́ nígbà ìbá lára rẹ̀ òyà ti ń ṣe gángan gan kò sì sí wèrè nù ràn wá rí kò sí tí mò ń gbélé ayé ṣọ́ wọn kàn yín lá. okay sir okay sir. òun inú náà ni torí náà láṣẹ wá ní tí ó tàn jẹ́ ènìyàn hàn ẹ jẹ́ ká máa fúnra. dókítà mi ò rò wípé mi lè ń bá sùn kó tẹ̀ ń sọ lẹ́nu yẹn kí lẹ́ ń bá mi sọ lọ́tẹ́ tí o títí títí tí o lè gbọ́ kí lẹ́ ọ̀ tà lẹ́nu yín mo gbé ọkọ mi wá síbí báyìí mo admit ẹ̀ síbí ẹ wá sọ wípé àwọn fámìlì ọkọ kan wá sí wá gbé ọkọ ti tèmi kúrò is that professional enough no no no answer me. àwọn ah, madam ẹni sọ̀rọ̀ ẹni tá à ń sọ̀rọ̀ nípa yìí èmi ni family doctor wọn mi ì lè rí family wọn kan láwọn fẹ́ gbé ọmọ wọn kúrò bíbá ẹ̀ particularly àbúrò ẹ̀ kí ni mi ò dá wọn mọ̀ nǹkan tó dẹ̀ ń ṣe dẹ̀ lélẹ̀ ó ti ń ní gángan ibi bẹ́ẹ̀ rẹ̀ kì í ṣe psychiatric ṣé màá fi sílẹ̀ kó máa gé àwògbà àwọn nurses mi jẹ́ ń bí báyìí tẹ́ ẹ bá kí n wo wèrè ń bí tẹ́lẹ̀ admit èèyàn sí mi báyìí tá gbìyàn wá sí mi báyìí at least ẹ pé èèyàn tó gbọ́ pé wá gbé nǹkan ẹ o ẹ̀ lè tọ́jú ẹ̀ no that you ma allow another people láti wá gbé ọkọ mi kúrò mi báyìí it is not done anywhere I am not going to take that from you. madam ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ní sùúrù ṣebí ìyàwó lé wọn ẹ lọ pẹ̀lú àwọn fámìlì wọn kẹ lọ sẹ́tù ẹ̀ láàrin ara yín kẹ sẹ́tù àmì kébìlì náà. ẹ mọ nǹkan tẹ́ ẹ ń sọ lẹ́nu ẹ mọ nǹkan tí ẹ ń sọ lẹ́nu and stop giving me that because ẹ ti ń dánú bí mi ẹ má dánú bí mi sí ṣe ti gbọ́. madam ẹ ti yẹn embarrass me. you are embarrassing yourself. you are embarrassing yourself because you are not doing it right. okay i'm sorry. Because sorry for yourself sorry for yourself nonsense ló perform yẹn. wọ́n wá wà kàn ní o. Ah, mo ní mo fẹ́ wá dé báyìí. àbíkọ́ wa kàn sọ́ọ̀ agbo mi wọ́n gbé. òun yẹn mo sọ fún ẹnjọ ní ipò pé kò fi wà kún ọ̀rọ̀ rẹ. bàbá mo fi wà kún. bàbá mi wà kún ni wọn ò ní gbé sáfù. Ah! ilé mi ti fẹ́. àfikún wa kan o. àfikún eh! wa kan. Ah! bàbá má yẹ kí n kọ burúkú ṣẹlẹ̀ sí mi. ẹ jẹ́ má yẹ kí n kọ burúkú ṣẹlẹ̀ sí mi. àfikún wa kan oògùn bẹ lọ́wọ́ rẹ kó lọ fún. Eh! Eh, ẹ bá mi wọlé kẹ fún mi ní nǹkan mi tí mo lè lò tó lè jẹ kìtú kìtú kìtú. ohun tó lè lọ mo ti gbé fún ọ̀hún ah! ẹlòmíì ọ̀gbọ́dọ̀ wò ó sàn tí kò ní bá ti lè fún ọ ká máa ṣọ́ra o inú. alákọ̀wé alákọ̀kẹ̀rì <laughs> alákọ̀wé lèmi í pe sẹ́yìn kò tí ń yàtọ̀ <laughs> ẹ wo mi ẹjẹ máa dúpẹ́ lọ́wọ́ àwọn irúnmọlẹ̀ ó ti ń yàtọ̀ <laughs> ẹ rí bó ti rí ni irúnmọlẹ̀ gbìyànjú. ẹjọ náà ẹjọ hmm. báwo ni Argentina báwo lè jìnnà sí ṣòkòrì sí the other time ti mi dá Argentina from Shokori you know it's just about two minutes mi ò mọ̀ nǹkan tó jẹ́ ìsìn nítorí bí gbogbo nǹkan ṣe ń yàtọ̀ ó gẹ̀tẹ̀ Argentina sì ti how many minutes. ẹ̀dẹ̀ ní pé wọlé àwọn agboolé kan ní dárúkọ fún yín ẹ̀yin ẹ̀fọ́ kan balẹ̀ díẹ̀ díẹ̀ ni. ẹ wò mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín àwọ̀ mo rí i pé ó yàtọ̀ sí bí ó ṣe kúrò nílé ìwòsàn lóòótọ́ àmọ́ yorùbá ní bí èyàn ò bá tiẹ̀ kúrò nílùú èèyàn àfẹ́ mọ tó lè kúrò nínú ìlú torí nínú ọ̀ràn wa kò sí ńbẹ̀ kí ló lè fa gbogbo ilé ìgbọ̀ngàn fún mi. ìtẹ̀yìn ìwọ̀nrí àwọn olùmọ̀lẹ́ ti fi hàn wá wọ́n pé ojú bélébélé ìyá òsì wín àwọn bélébélé ìyá gan nìkan adé àpò. ojú bélébélé ìyá òsì wín àwọn bélébélé ayé ẹ̀dá dìgọ̀. ẹ ṣe ń gbọ́ ṣé tó rí rí ọba pé ṣé yóò mọ̀ tí mo sọ. <laughs> oyin òní adé àpò òyìn bóyá yóò bá fojú kọjọ́ ayé òde rúdurùdu sẹ́ni bó ti wà yìí bó ti wà yìí nǹkan kan ló ṣẹlẹ̀ o nǹkan kan ló ṣẹlẹ̀ wọ́n kú ọpọlọ rẹ̀ báyìí wọ́n kó sínú àkóló ni ọ̀rọ̀ ìfẹ́ ni o ẹnìkan ló kú ọpọlọ rẹ̀ ó bẹ̀rẹ̀ rẹ̀ ló kó ọpọlọ rẹ̀ sínú àkóló tó ṣe wípé àti kí wọ́n máa fojú kan ara wọn lóòrèkóòrè ọ̀rọ̀ ń lọ́wọ́ ayẹ̀ tí wọ́n lè fojú kan ara wọn lóòrèkóòrè nìkíní ìbísẹ̀lẹ̀ kì í ṣe pọ́ ya wèrè agán nìkan ni <laughs> kì í ṣe bẹ́ẹ̀ wọ́n lè fojú kan ara wọn lóòrèkóòrè báyìí ní ní ní kí lẹ́yìn pé twenty four hours ọjọ́ kan ìyún lọ́yẹ̀ tí wọ́n fojú kan ara wọn ń tọ́fà ẹjọ́ báyìí ni kí ni yín ṣe strong tó kíni báwo lè strong tó kò strong rárá mi fẹ́ lò fún nǹkan kan ni mo fẹ́ fi polẹ̀ ń bì mi fẹ́ fi ya nǹkan tí mi yàtọ̀ kíni. gbogbo tó bá sọ irun mọ́lẹ̀ lọ sọ. and again two two eight two times two eight nine two eight two times two eight nine èló nìyẹn. ọgbọ̀n ọgbọ̀n ni. Hmm. <laughs> ọpọlọ yín gbọ̀n. jẹ́rìí <laughs> alákọ̀wé. awo mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wàá dúró ti ẹ̀gbọ́n ẹ̀ èmi tó fẹ́ sáré jáde tó ti yé yín. màá dúró kí ni mo gbà. ẹ dákun ẹ bá ń tọ́jú ẹ kárẹ̀ ẹ̀ yá dáadáa irun wa kò yá wèrè rí o. ààrẹ ọ̀yà ṣẹbí òun lẹjọ sọ̀rọ̀ tẹjọ ń gbà tẹjọ ń gbà lọ́wọ́ yẹn ààrẹ ọ̀yà ah. ṣùgbọ́n díẹ̀ ni yóò dà fún yín. ẹ bọ́ kọ́ balẹ̀ ẹ gbọ́n mi díẹ̀ ni o. Ah kórede ṣàṣà dúró ti tiẹ̀ ló bù. alákọ̀wé alákọ̀wé ọ̀tàn ọ̀tàn ọ̀gbẹ́ gbẹ́ mọ́kàn balẹ̀ ibi mi ló lajú. ṣó ẹnjọ rẹ. ìjàmbá fẹ́ fọ. Hmm. ó dẹ̀ ní kankan tí mo ti fẹ́ sọ fún ẹ ti bọ̀ ẹ̀ bọ̀ ṣá máa ń ṣe mí bíi pé kí n má ti sọ kí n má ti sọ. So. Eh. mo wá wò pé èmi ìwọ ló sọ fún mi. <laughs> Eh, ọ̀rọ̀ kì í tóbi ká fọ̀bẹ bò ẹ sọ nǹkan tó bá wà lọ́kàn yìí. nǹkan tí mo fẹ́ sọ ni pé ó wù mí bí màá ṣe ṣiṣẹ́ máa tàti jọ ń jáde ìwà ẹ tẹ́ mi lọ́rùn ìṣesí ẹ bá mi lára mu wọ́n á wí pé bóyá tó mind bóyá kémi àti ẹ ká ká máa wa then kò ń ṣe fífẹ́ pé bóyá mo kò fẹ́ fẹ́ kí n kò fẹ́ sílẹ̀ o no mi gangan mo fẹ́ fẹ́ sílẹ̀ gangan ni. Mr. Dele ọ̀rọ̀ tẹ̀sán ó bá mi lójijì mi ò ní parọ́ fún yín <laughs> although you a very nice man at least ní short time tí mo fi I've seen that you you're a good man but Sherry it's not about you now èmi gangan ni mo máa ní issue because I'm mọ̀ pé mi ò single um, I've been married I'm mọ̀ pé mo wà ní ọkọ tẹ́lẹ̀ tí nǹkan kan ṣẹlẹ̀ and I'm a single mother now so baggage me mi pọ̀ ìsàjẹlẹ mi nífẹ̀ẹ́ Ah, máa wish pé kẹ wá single tí ò ní fún yín wàhálà. Ah, ṣe rí ìwọ tí ò kì í yí púpọ̀ nínú àwọn ọkùnrin ni past nìyẹn o ti bímọ rí o ti má rírì lóò yẹn kọ́ là ń sọ pa ẹ̀ bọ́ ibi tí ìfẹ́yàn bá fà sí then ẹni tó ń fihàn lọ́kàn balẹ̀ gbogbo àtẹ̀mí àti ẹ̀ma fi jọ ń jáde tàjọ máa ń wà pọ̀ ọkàn mi máa ń balẹ̀ ẹni yẹn la fẹ́ jẹ ọmọ òkè ń ṣàrùn ó bí ògè ṣàrùn tó bá ti bímọ wá bí tèmi náà fún mi ni adé kó gbogbo wọn a máa tọ́jú gbogbo papọ̀ please. ẹ̀mí pé ẹ lè fẹ́ single mother bẹ́ẹ̀ ṣe wà. Ah, ah. mi lè fẹ́ kọ́ mo ti ń fẹ́ single mother bí mo ṣe wà. Ah. well mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ find me attractive okay? despite the fact that I'm a single mother um, but um, ṣé ẹ̀yin kọ́kọ́ ni mo fẹ́ kẹ́ ṣe fún mi mo fẹ́ kẹ́ fún mi ní time díẹ̀ kí n fi rò ẹjọ́ time dear, please. nígbà tó ti ṣàlàyé ara ẹ̀ fún o ti bímọ rí o ti ní broken home rí àánú dẹ̀ ti accept so kí ló tún wá ń rò ń bẹ́ẹ̀ ìwọ ló mọ bó ṣe máa ṣe ara ẹ̀ inú ẹ̀ sì sè kí n jó nílẹ̀ méjì nǹkan tó ń bà mí lẹ́rù gangan nìyẹn nǹkan tó ń já mi láyà gangan nìyẹn kó má jẹ́ wípé ó lọ rí mi bíi onímọ̀ sátidé kóun náà wá jẹ sàárà tiẹ̀ nǹkan tó ń ṣe mí nìyẹn that's just the point ìwọ ló mọ bó ṣe máa mójútó ààrẹ tí kò fi ní rẹ bí onímọ̀sá débi pé màá lóun fẹ́ wá jẹ sàrà. bàbá ẹ tẹ́wọ́ ọwọ́ àlàáfíà ẹ òrè ẹ wò mí oògùn lẹ mú lọ́hùn ọ̀sẹ̀ kásẹ̀ rọ̀ kábìdà àgbo ká orí burúkú dà sínú òkun kó máa bómi lọ òun ló wà lọ́wọ́ yìí ẹ wò mí ẹfun kó máa lò kó máa fi wẹ̀ gan ọkàn tuntun ní ọ̀rá o ní yóò lò fún ọjọ́ mẹ́ta tó bá ti fi wẹ̀ ọ́ parí lọ́jọ́ mẹ́ta ni o eléyìí kan bá lò lẹ́nu kan ni yóò lò lọ́la kan ni yóò lò lọ́tún la o mẹ́ta kó fi wẹ̀ tó bá ti fi wẹ̀ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta lálẹ́ ni o láago kan òru ibi bá lọ ọ̀rọ̀ lọ́ bá kù ṣe é gbọ́ tó bá padà sékòó ẹ wá jí òye dáadáa yìí pé kò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kan láì jẹ́ kẹ́ ẹ mọ̀ ọ gbọ́dọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ kẹ́yìn náà wá jábọ̀ fáwọn gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé kó jẹ́ kẹ́ mọ̀ kéèyàn ó jẹ́ kémi mọ̀ káwọn ọlọ́mọ ilẹ̀ náà mọ̀ ìyẹn ni o ọgbọ́dọ̀ pé gbèsè lẹ́yìn wa o. ẹ wo awo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ohun ẹ bá ń dè elédùn àwọn máa bá yín dè èyí tẹ́ ẹ bá ń tún àwọn orúnmọ̀lẹ́ ó máa bá yín tún. àṣẹ mo dúpẹ́ tẹ́ ẹ jójú ó tì mí. ojú òní ti wà. tẹ́ ẹ jẹ́ kí ara ọmọ ìtẹ́ ẹ jẹ́ kó yá mm-hmm. ojú òní tẹ̀ yín náà. èmi náà kọ. ọ̀sẹ̀ ìkọ́ fi wẹ̀ fúnjọ́ mẹ́ta. Mm-hmm. gbogbo kó tó di pé. àwọn ọmọ rẹ náà ti ń gbọ́nu. ọtida ẹ̀rọ olófòfó ń sẹ́ ẹni ò jẹ yóò jẹ kọjá bẹ́ẹ̀ ṣe ẹ ojú òní tì yín ire o ojú òní tì yín ire o hmm. ire o kò tún síbi mọ́ kò sọ́tẹ̀ mọ́ adíyá fún ọ̀sàrà tí í ṣe yèyé Odùduwà wọ́n ní ọ̀sàrà orú. níwọ̀ ta ló lu ọ̀yà. lálọ́ọ̀dù ọ̀yà akọ gbogbo sẹ́lẹ̀ pé kó wá láago kun káàsì sẹ́ ọ̀sẹ̀sẹ̀ wa ń bọ̀. ọ̀ ọ̀ ọ̀ sọ́rọ̀ ara ayé ń bọ̀ ọ́ fura ayé irun mọ́lẹ̀ ẹ̀yin ìyá. ẹ jẹ́ ṣọ́ra ó ká máa ṣọ́ra. mo ti rẹ́dì. okay. eh, mo fẹ́ sọ ọ̀rọ̀ mo ń ṣàkíyèsí pé tí mo bá ti wá ẹ wá ò kí n bẹ́ẹ̀ kí n wọlé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan jẹ́ kí n mọ̀ at least yorùbá ti sọ̀rọ̀ wọ́n ní oko ọdún kan ti kú làjòjì sáré at least màá jẹ́ jàdí mọ̀ra àti àti tó àná. darling kò ń ṣe nǹkan tó le ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni mo rò ó mọ̀ pé ó kọ̀ fún mi nílé pé kí n manage lọ́dọ̀ wọn so èmi fi hàn pé kò ní wà òkè kí wọ́n máa gbọ́kùnrin wálé kájọ máa wà nílé máa ṣeré kó wọ́n máa dé bá wa dé fine ó ti lọ́ọ́ bí iṣẹ́ bó ṣe mọ̀ pé tá bá wọlé síta ṣeré kó máa dé bá wa ń bẹ̀ mi ì dẹ̀ ní fẹ́ nǹkan pé ó máa fi feel on easy pẹ̀lú mi mi fẹ́ ṣe rárá because ó really try fún mi gan so mo ṣe wò pé ẹ máa jáde lọ enjoy ara mi you understand jọ má bínú ọ̀rọ̀ mo ṣe squat lọ́dọ̀ mi. no problem tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn àṣọwọ̀ kó rọ̀ very soon ma wà sorted. correct darling. ṣe o ti ya. yeah. báwo ni náìtì. wọ́n dúpẹ́ fọlọ́ ìjàre. Ah

mi gbọgbẹ́ o gbà tí mo wo bí táyé lọ omi jẹ́ ipò lójú mi o ta ni ó wá rẹ̀ mí lẹ́kún ọkàn mi gbọgbẹ́ gbà tí mo rí bí ayé lọ. Omijé ojú mi ń pọ̀, ta ni ó wá síbí ìrànwọ́ mi? Ilé tó ti ń rojú, ilé aláyọ̀ ni wọ́n fẹ́ sọ̀dílé ìbànújẹ́ o. Ta ni? yóò wá rẹ̀ mí lẹ́kún omijé ojú mi pọ̀. Okay, mo bọ̀. Olè lè wá gbogbo electronics lélẹ̀ ti jí gbé lọ yìí. tuntun lélẹ̀ yìí o ẹ̀bọ́n àbọ̀ ṣé kìí ṣe pé ó ti ṣe nǹkan míì sínú ilé báyìí. lédi yẹn ti páàkì a lot of things lọ nínú ilé o mi ò ráwọn gold mi o mi ò ráwọn nǹkan mi o ó ti kó nǹkan lọ gan-an. Ah, ẹ mọ kọ́ tó ṣẹlẹ̀ sá ẹ má ṣe wàhálà ẹ má dààmú ara yín ẹ̀gbọ́n eléyìí ló máa fi mọ̀ yìí pé wèrè lọ́gà gbogbo ibi tó bá wù kó wà láyé tó bá wù kó lè wà láyé ní ẹ̀kọ́ fẹ́mi ní ẹ̀kọ́ fiṣẹ́ rẹ̀ fẹ́mi kó ń bẹ nú ẹ̀ kó lọ sí fún tó àlè jọ́s èmi nìkan ti tó máa ń mú. hello bàbá. mò ń gbọ́ ẹ mò ń gbọ́rọ̀ ẹ dáadáa. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé kí n máa sọ gbogbo ẹ̀ fún yín mo délé ń sìn ọmọ yìí ti yọ ọ́ ó ti gbé tẹlifíṣàn lọ o ó ti gbé àwọn nǹkan kan lọ nínú ilé kò yé mi o kí ni kí n ṣe. wo sọ gbódòdó ọ̀rọ̀ lábàájí gbogbo èyí tó kó lọ́hùn kó kú lọ kárùn lọ ni wọ́n ń pè gbogbo òfò ẹ ìdààmú ẹ wàhálà tó kù nú ayé ẹ gbogbo ẹ ló ti kó lọ. kí n máa wò bẹ́ẹ̀ náà. mọ̀ gbọ́ mi o mọ̀ gbọ́ mi ọ̀gbọ́n mi àti ní kólé a sì ti ní ojú tọwọ́ ẹ lẹ̀ ojú tọwọ́ ẹ lẹ̀ ẹ o kájí ó lè mọ ọ lọ ni so o ti gbọ́ òkà ẹ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ lélẹ́dùn àwọn sì padà fún ọ ọ sì ní bá wọn sàárẹ̀ ọ ní sínwín burúkú ò ní ṣẹlẹ̀ sí ọmọ ọ rí ọ ọ lágbára elédùà gbogbo ohun tó kó lọ bí tí báyìí nínú tọ́lọ́wọ́n bó dá padà fún ọ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ nǹkan rẹ̀ bó ṣe dáa náà gbogbo ìgbésẹ̀ tó bá ṣàgbé ò jẹ́ mọ́ ọmọ ọgbọ́ ṣeun bàbá mi lẹ́ ṣeun. ok sir. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká fún ẹ má jẹ́ ká wo a wo kò lè tó wé week máa ń mu ọlọ́run kàkà kí ọba ló gbé kò síbi tó ti fẹ́ fún. kò rẹ̀ dẹ́ agbára tó ní láti lè fi bá olórí burúkú tó kó gbogbo nǹkan mi lọ ìjà ò ṣe bá mi fi wáyàwó mi Rónkẹ́ àtọmọ ẹ̀ filẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ah. jẹ́ kó máa bá tiẹ̀ lọ. mi lè kọ̀rọ̀ sí ilé mi lọ kọ́ndíṣọ̀ tẹ̀tẹ̀ wá ilé gbọ́dọ̀ dá yín láàmú iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹbọ ẹ láti rest bí wọ́n ṣe sọ ṣé kìí ṣe ó tún ti gbé mattress ni. ọ̀rẹ́ gbọ́rọ̀ ẹ̀. <laughs> orí mi tí mo kẹ́yìn síta wá máa bí kí ló ṣẹlẹ̀. <laughs> gist mi sẹ́ jẹ́ kí n gbọ́. <laughs> mo ń pe ọ̀rọ̀ yìí lérí wọn àti ń dùn tó mọ́ mi lọ́wọ́. are you serious. ọ̀rọ̀ délé mi. kí ló special ń pa òǹkù délé. wọ́n ti pé mo sọ pé mo fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀kọ́ yìí báyìí. jọ nísòro àbòsí jẹ́ kó débẹ̀. bó la ń lọ ibo ló yà sí ṣé ìyẹn ni mo ń bẹ́ẹ̀ sọ ah. ànígbà tí mo kọ́kọ́ dé ọ̀dọ̀ ẹ̀ àṣé bòbó yìí pretend ni. irọ́ bòbó yìí kárí. o oh, mi nẹ. ọ̀ oh! èmi gan mo débẹ̀ bẹ́ẹ̀ mo kájé kú jòkó pé ẹ ibo mo já sí. níyẹn nkùdélé yẹn náà. èmi gan òbílẹ̀ ṣe ni bí mi kọ́ wọ bẹ̀ báyìí ah mi yé tèmi bá mi lé ṣé bí mo fẹ́ máa mi ò fẹ́ dọ́gbọ́n kan èmi gan wá ń lejú èmi gan wá ṣe over over kórè tí ò lọ. Ah! ṣé o rí o kò fi ara ẹ̀ ni kí n wọlé kí n jáde kí gbogbo nǹkan tí mo fẹ́ as in that guy is is heaven sent. ṣé wàá mú mi kẹ́ fún mi jù òun ló bá mú ìdọ̀bálẹ̀ ló bá lọ fẹ́lẹ́fẹ́ oh, ó bá sọ fún mi pé kí n jù ọ́ mo ṣe fẹ́ fẹ́ mi ní kíákíá ní ká ṣe. kí wàá ní response ẹ. ọlọ́run in fact ó ní kí n fóun ní date kájọ tájọ máa lọ sọ́dọ̀ àwọn parents ah, ó ní believe. nǹkan tó sọ yìí. happiness desperate ó fẹ́ máa rí ó jẹ́ nǹkan tó ṣe ó ti go through want to go through a lot ó kàn fẹ́ settle down with a good woman. ọlọ́run níyàn kú délé tá a rò pé fẹ́ wá jẹ sàrà ló wá di mario. ló bá di mario wọn lọ. ọ̀rẹ́ mi wo gbà èyí tẹ́ fún mi tè mí tí ẹ̀rọ tọkọ ọkọ kẹ̀ èyí tẹ́ pé ọkọ jìnnà sí mi ló bá di mario sí mi lọ́rùn o mo mà tún rọ́kọ̀ ah. mo rọ́kọ̀ ẹlẹ́kejì just like that. Hey, I'm happy for you. o <laughs> ṣé ọ̀rẹ́ o ṣé. àbẹ̀yẹ ẹ̀mí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí o ní good heart hmm? ọlọ́run á jẹ́ kí ire náà kó kárí bí. àmín. gbogbo ẹ̀dùn ọkùnrin tó ń wo mú mọ bó ṣe ń fi ọlọ́run apá ẹlẹ́rìn ayọ̀. sórí ah, délé ọ̀rọ̀ ẹ̀ sì ń yà mí lẹ́nu kò tí ì yé mi. ọ̀rọ̀ tí ò bá lè kò wọ́ ọ̀bẹ ibì kan ṣáà ló wà tẹ́lẹ̀ tọ́kùn ẹ̀ balẹ̀ kó tó wá ṣìdí ẹ̀ ń bẹ̀ ẹni tó wá ṣìdí ẹ̀ yẹn ó rẹ́dì láti ṣègbéyàwó nìyẹn ṣorí kálẹ̀mí ní ẹ̀mí o bí ṣe ń kúrò lọ́dọ̀ wọn kú bá ń jí mi ń kó lọ bá straight nìyí. báwo lè sọ̀rọ̀ báyìí jọjọ ojú wo ló fẹ́ káwọn èèyàn máa fi wò mí. wò kí ni ó ti gbàgbé ni. Bukola kí ló ṣe ẹ́ láti three days ago ló ti wà múdì n tó bá ṣe ẹ́ ni kò sọ fún mi ṣe bá jọ ń gbélé ni. pásítọ̀ tí mo sọ fún ẹ pé ara mi ò yá pé malaria ló ń ṣe mí malaria pọ̀ ló ṣe mí. Eh, kí ló wá ṣe é. mo ṣẹyàn mo àbọ̀ tóyún ni. mo gbé o. àbọ̀ bó tẹ̀ ṣe ń wò mí báyìí eh. ayé mi ti bàjẹ́ pátápátá eh. tí mi ọ̀rọ̀ pọ̀ látúnṣe mọ́ bó ṣe ń wò mí níwájú ẹ̀ yìí mi ti bàjẹ́. mo gbé o ìwọ tó mọ̀ ẹ́ pé wúùbù ẹ ní iṣu ó dẹ̀ ti wà ń bì kan tọ́kùn ẹ̀ balẹ̀ èèyàn kan kọ̀ wà ó wá ṣí ẹ̀ ń dùn bẹ̀ ó rẹ́dì láti rọjà bàṣá nìyẹn tá a fún. Hmm. ó tọrọ màálù máa ń sọ yìí ó ti ṣí ojú mi sí tó wà nílẹ̀ mo dẹ̀ máa mú gbogbo nǹkan tó sẹ́yìn máa mú lò pátápátá máa ṣiṣẹ́ lórí ẹ̀ láti wákàtí ọwọ́ iná máa ń ṣe iṣẹ́ ní orí ẹ̀. bàbá ìwà ìbò ìtẹ́lọ́rùn bàbá ìwà ni ẹ bàbá ìwà bàbá ìwà bàbá ìwà o ìtẹ́lọ́rùn bàbá ìwà ni bọ̀dá ajá fáfá máa bọ̀ o mú gègé àtìwé kó wá kọ́gbọ́n bọ̀dá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ máa bọ̀ o ìwọ tó tọgbọ́n ayé méjì aṣọ ó gbọ́n gbọ́n gbọ́n gbọ́n bí ifá ó ṣe bó mọ̀mọ́mọ́ bí ọ̀pẹ̀lẹ̀ àló gbọ́n gbọ́n gbọ́n gbọ́n bí ifá ó ṣe bó mọ̀mọ́mọ́ bí ọ̀pẹ̀lẹ̀ àmọ̀ràn mi rèé fún ẹ pé kò sí bó ṣe lè jí dóko oko náà ló má bá kùkùté bọ̀dá amúkun ọlẹ́rù rẹ̀ wọ̀ olókè lẹ́hún wo bọ̀dá amúkun. thank you so much darling o ṣe okú tọ́jú mi àgbà tó gbé mi délé. <laughs> àbọ̀rọ̀ lásán fọmọlúàbí bóde nu ẹ̀ adòdìndì tẹ́lọ́rùn bàbá ìwà nìyí ohun tó bá níjó tó ẹ̀ fa fa fa fa hi. Bàbá baba bàbá Baba ó bàbá baba bàbá ìtẹ́lọ́rùn bàbá ìwà ní bàbá ìwà bàbá ìwà ìtẹ́lọ́rùn ó bùrọ̀dá sọ́wọ́ agbẹjẹmọ́ máma kọjá yìí ó ìtẹ́lọ́rùn ó ìtẹ́lọ́rùn bàbá ìwà ní. ẹ̀gbọ́n nǹkan ti bàjẹ́ gan-an ah, nǹkan ti bàjẹ́ gan-an condition tí mo bá mọ́ mi ìdẹ̀ra pẹ̀lú ọkùnrin mi tẹ́ bá wọn bọ́ ṣe ṣe tán lọ́mọ ara wọn tí mo ń wò wọn tẹ́ bá wọn. ó ti tó ó ti tó kó dákẹ́nu ẹ̀ jàre ọ̀tọ̀ ní nǹkan tá a rán ẹ pé kó lọ ṣé ń bẹ ọ̀tọ̀ níbi tá a ní kó lọ ibi tó ti tọ́ ti lọ́mọ́ra wọn lórí ibo níbo ló ń gbé ibo ló wà iṣẹ́ tí mo rẹ̀ nìyẹn. kò sí wàhálà tó bá jẹ́ nǹkan tẹ́tẹ́ kí n kàn sọ nìyẹn mo ti mọ ibi tó ń gbé ṣe ọ̀dọ̀ ẹ kan abẹni tó ń ṣiṣẹ́ ní Ministry of Lands ibẹ̀ ló ń gbé mo mọ ilé tó ń gbé mo mọ sẹ́rí ilé ẹ̀ compound yẹn flat mẹ́rin ló wà bẹ́ẹ̀ mo mọ flat wọn gangan precisely ó ti yẹn bọ̀ tí mo sọ fún yẹn náà wà very very important kẹ́ni mo ti mọ ibi tó ń gbé gangan bẹ́ẹ̀ ni sá tàbá débẹ̀ ń sìn ibẹ̀ la máa bá bẹ́ẹ̀ ni ó dá ẹ lójú àbí ọlọ́run sẹ́wọ́n ti bí yẹn náà ó ti tó but ó yẹ kẹ́ gbọ́ yẹn náà ó yẹ kẹ́ gbọ́. Ah. títí ọkọ mi má má jẹ́ àgbèsù láàyè o bógiri ò lánú aláǹgbá ò lè wọ́bẹ̀ o òhù ọkọ mi dákun rántí bó ti ń kẹ́ mi gbà ni. ẹ fẹ́ jáde. Ah, ah, of course. àti pé mo mọ̀ rìn ní ẹ̀rọ àmọ́. kí ló dé ṣé kò sí inú ṣì ń bí yín lẹ ṣe ń sọ nǹkan tẹ́ ń sọ yìí mo dẹ̀ mọ̀ pé torí ìyàwó mi lẹ ṣe ń bínú báyìí gbogbo nǹkan tó ti sọ fún yín. ṣé kò tó torí. ẹ wò ó ṣẹ́rẹ́ ẹni tí àdánwò ti dé bá wọ́n máa ní kò tí mọ orúkú tó máa pa òun láàrin àsìkò tá à ń sọ̀rọ̀ nípa ìhun tó ti ṣẹlẹ̀ sí mi mi ò gbàdúrà kó ṣẹlẹ̀ sọmọ yín kankan. kò tẹ̀ ní ṣẹlẹ̀ sọmọ mi lágbára náà. àmín mo tún bá yín ṣàmì ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ mm. má bínú mm. mo wá bẹ̀ yín kẹ́ lè bá mi yanjú ọ̀rọ̀ yẹn ni ẹ bá mi bi àbúrò yín Hmm? tẹ bàbá mi bí àbúrò yín tẹ̀yin méjèèjì bá jọ dá sí ọ̀rọ̀ yà níyànjú ẹ jọ. Hmm, kò burú ṣé káwá dúró sọ́ǹtà ni àbí ká wọlé. ìgbà tẹ́lẹ̀ ń jáde ló ń ṣe mí bólẹ̀ ń lọ gangan mo lè gbé yín débẹ̀ ah, ah, mọ́. Hmm. mo lè mo sì lè padà ká sì jọ farabalẹ̀ ká lọ sọ nǹkan tá a fẹ́ sọ. ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká wọlé lọ. ẹ jẹ́ ká sọ ẹ. ilé wa tó ti ń dùn bí òòyìn kélé ni ní mara ẹ̀ níbẹ̀. Abẹ́ni wàá rò bí arọ́ ni mò ń pa ni ànígbà tí ọmọ mi tó tú kẹ̀kẹ́ ijó sílẹ̀ ní pati ìyàwó Tọ́pẹ́ mo wò pé ibo lọ́rùn mi ti rí jó tv ló ṣe torí mi yẹ ẹ̀gbọ́n mi mọ̀ ó yá ó báyìí pé èèyàn parọ́ ó yá ìdẹ̀ra show mommy the dance the one that you dance at um, uh, Tọ́pẹ́ ṣótọ́ ẹ gbà mí tẹlifíṣàn kó bá mi tẹlifíṣàn kó bá mi <laughs> èmi yẹ ẹ̀gbọ́n mọ kọ́ mi ẹ̀ ah àbúrò ti bá mi. adult content ló fà mí jẹ́ kó máa wo tv mọ́ cartoon nìkan ló máa wo bó ṣe wà yẹn. Ah, ah, ẹ ra mà ẹ pẹ̀lẹ́ mà ìdẹ̀ra great big mommy yẹ great big mommy ah ó kúnlẹ̀ ṣé mo jẹ́ kọ́ ẹ nìyẹn ẹ ra mà yes ma yes ma fine ma. kí ló tẹ̀lé inform mi kẹ́ tó máa bọ̀. ẹ ẹ nà. <laughs> so ó yẹ kọ́kọ́ lẹ́tà fún ẹ kọ́kọ́ lẹ́tà sí ẹ páwọn ń bọ̀ ní kọ́ máa lè pè páwọn ń bọ̀. mo má ti ẹ̀ wọ́rí jàre èmi ti mọ̀ pé èyí sátọ̀dẹ̀ máa bá gbogbo yín lé. ẹ má wá surprise pé ọjọ́ kan ẹ kàn máa wọ́ ẹ̀ ní pè mí bẹ́ẹ̀ ẹ kàn máa rí lẹ́kùn títì. èyí mo ti ẹ̀ jẹ́ jàre èmi tó bá ti sílé máa jókòó díẹ̀ lẹ́nu ọ̀nà ni. ẹ má dànù ẹ ra mà. kí ni jíjẹ kí ni mímu. sórí màá jẹ máa mú bó tó lọ́rọ̀ kan tó wà very very important tí mo fẹ́ discuss pẹ̀lú ẹ̀. ẹ ẹ bóyá kèmí excuse yín gbà yẹn. ọ inú wọn má wọrin tẹ àǹtí ẹ jẹ́ káwọn wọlé. sori àní ìdá ti yẹra fúnra wa nítorí ọ̀rẹ́ irú nǹkan gangan gan bó ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ ẹ kò ń ṣe nǹkan tó le sori ọkọ ọ̀rẹ́ ó ti wá bá mi ní ṣọ́ọ̀bù ó dẹ̀ ti ṣàlàyé gbogbo nǹkan tó transpire láàrin òun àti ẹ fún mi so nǹkan tẹ́mi kàn fẹ́ kó ṣe ni pé èmi àti kájọ panupọ̀ ká bá Rónkẹ́ sọ̀rọ̀ bó ṣe máa padà sọ́dọ̀ ọkọ ẹ̀ sórí ọjà tí ọmọ ti wọ òkúta ti wọ. àǹtí ẹ sọlẹ̀ kan ẹ ní ẹrí bandi ó dẹ̀ ṣàlàyé nǹkan tó ń ṣe fún mi fún yín. of course everything everything ló yẹ sí mi fi. ó dẹ̀ ṣàlàyé tó ẹ̀yin bílíìfù pé ká parí ìjà ló lọ́dọ̀ tí yín ní máa ń ṣe rò ká parí ìjà ni. I think so yeah àǹtí tó bá ń ṣe wípé ẹ jẹ́yàn kan tí mo respect kan tó wípé lómi ló bá mi sọ ọ̀kọ̀ tẹ́ sọ ẹ̀ mo mọ̀ràn tí máa fi dá yín lóhùn mo mọ because nǹkan tẹ́ ń bá mi sọ nǹkan tó jẹ́ dùn ọkàn fún mi ni wọ́n ń sọ wípé kèmi parí ìjà pẹ̀lú Bánjí ó dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tó ṣe fún mi ó sọ fún yín. Ǹjẹ́ra let's go inside ẹ má bínú mà. àǹtí ṣé ẹ̀rí pẹ̀ tí wọ́n ra yín. kí ni mo ṣe tó burú. wàláì ṣé ṣe báyìí báyìí sọ̀rọ̀ rí àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé yóò kì máa ń dá sí àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé èèyàn kì í máa prognose pé jẹ́ kí n dá sí i ẹ wo bó ṣe bá yín sọ̀rọ̀ ṣé ẹ̀yin náà ti rí pé ẹ ti tẹ́ǹsìn lọ́dọ̀ ẹni tó fẹ́ràn yín nígbà tó wá bá yín èwo ni ti yín ṣé ẹ̀yin mọ̀ nǹkan tó ṣe ni ẹ mọ̀ gravity nǹkan tó ṣe ni tẹ wá dé bíbá yín sí tẹ wá ń bá sọ pé kẹ ẹ sẹ́tù kí náà fẹ́ sẹ́tù. nǹkan tèmi wò náà ni pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀. ẹ wo oró tẹsán bíbá yín sìn ẹ jẹ́ kó mọ sí bíbá yín ká bẹ́rì ẹ̀ ká sín kó má tún bọ́ sí ilé ẹnu mọ́ sísà kọ́sẹ̀tù kìíní. àlọ́ntì mẹ́kànsán ẹ wá pa àádúpẹ́ àádúpẹ́ mo ní sọ fún yín pé next week ni introduction mi o èmi àtọkọ mi next week next week Thursday bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ní ká tètè ṣe gbogbo ẹ̀ ńlẹ̀ ni ká má kọ̀ fi máa waste time ah àǹtí mi ẹ gbọ́dọ̀ wá ni o ẹ gbọ́dọ̀ má wà o ṣe promise mi pé máa wá ní tiẹ̀ jẹ́rìí. <laughs> all right ma Get take care Maybe I'll come kọ́ hmm. all right ma. talent tó ń bá sọ̀rọ̀. bébí àǹtí mi Dubai now. o tún para Dubai wá. ah ah baby. ẹni tó tọ́ mi dàgbà tí wọ́n dàgbà sọ́dọ̀ wọn. wọ́n gbọ́dọ̀ má wà ó. kò dẹ́ ń sáréwó. bébí kò ń sáréwó jàre àǹtí mi gbọ́dọ̀ má wà ó kí ni. kò sí wàhálà. Ah. hello. géètì bo géètì bo ah, ah. dúró ń bọ̀ bèbí. lẹ́nu ọ̀lẹ́ lé mi. kí ló ń ṣe mí. tí wọ́n ṣe níbo. kí ló kí ló ṣe lémi. tí wọ́n ṣe ní ẹ̀ báwo. Bukky I have no business with you again kí ló wá ṣe mí. mo wá gbé bí ni. wá gbé bó. mo wá síbí wá gbé yín ẹ̀yìn ni sórí nǹkan tó ń jìyẹ látọjọ́ yìí tó ń jìyẹ ń kọ́nà mi ò ṣe mọ́ mi ò ṣe ti kọ́nà mọ́ mo fẹ́ gbọ́ abẹ́ kájọ máa sùn kájọ máa jẹ́ kó máa jẹ́ lẹ́ni tàn tó bá wù ẹ́ òun ni mo wá fún. Bukky ṣé o mọ nǹkan tó ń sọ ṣá o wá sílé mi gbé bàgbà ọsọ pé fún wa gbélé mi náà jọ ọkọ ara o carry your bag now and leave. a nínú ilé iṣẹ́ mo bí water bed wa máa wọ ọbẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Bukky I have no business with you again bẹ́ẹ̀ni ọkọ̀ máa lọ kó fún omi rà sí máa fẹ́ ṣu. kí ló fariwo ń bí. Ah, mo kàn jẹ́ dédé rinsi tó gbé báàgì tèmi o olùfẹ́ mo lé. wọ́n yẹ. ojú mi dáadáa ta ló dúró yìí. ìyàwó mi ni of course. ìyàwó ẹ. bẹ́ẹ̀ni. ṣé o bọ́ ṣé wọ lé dànù mo ní kó lé dànù. lé dànù nínú ilé mi nínú ilé ọkọ mi. blow don't know just wait a minute So fẹ́ sọ pé pọ̀ gbọ́n kan tó sọ ń sìn ṣé o pọ̀kú sọ pé kó jáde ń sìn. bébì nínú ilé mi. o gbọ́n kan tó sọ ó yá. bébì nínú ilé. kúrò lọ́nà kúrò lọ́nà. àìdá ìyè nínú ilé mi. bàbá ìyá ìta bébí mo ló ń lọ bébí mo ló ń lọ ìtàdí ilé bíbí lè lọ tàbí mo fẹ́ bíbí inú ah, ilé mi ó bẹ̀ sọ̀rọ̀ ń bí ìsìn ó kọ́ tí ikú ó ní kó jáde jẹ́ kí tí rẹ́sẹ̀ ń bí ah, ah, simple instruction bọ́ síta ó dẹ̀ ń bẹ ó ń bèrè jam question lọ́wọ́ mi jọ ah, má gbé ẹrú má jẹ́ kí wọ́n abẹ́ gbé báàgì ẹ̀. tábà yọwọ́ gbà kí n ṣọmọ ìyá kan náà ìwọ náà mọ̀ pé ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀ kì í ṣe ìfẹ́ lásán ìfẹ́ bí ọmọ ìyá ni sista ló pè mí lẹ́nu wọ́n dẹ̀ bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gan lórí ọ̀rọ̀ Banji even gan uncle Banji gan bá mi níbẹ̀ yẹn àánú wọn ṣe mí mo wá rí wípé kì í ṣe ìfẹ́ náà ní gbogbo nǹkan tó ń ṣe yẹn Ọlọ́run má jẹ́ kí ayé ní sí ọ̀rọ̀ wa ní nǹkan tó ṣẹlẹ̀ adéròǹkẹ́ mi àjọkẹ́ mi ayé ò ní bẹ̀ẹ́lẹ́bẹ́ òṣì ayé ò ní fọ̀rọ̀ ẹ̀ ṣàríkọ́gbọ́n ò ní fẹ́ ṣèwòran adéròǹkẹ́ mo fẹ́ kó dárí jọǹkú bánjí hmm. mo fẹ́ kó dárí jọǹkú bánjí kí gbogbo ẹ̀ kó tán nínú ẹ̀ pátápátá ìgbà tèmi náà rí ọmọkùnrin yẹn bó ṣe ń sọ̀rọ̀ mo rí pé kì í ṣe ìfẹ́ ẹ̀ kì í ṣe ìfẹ́ ẹ̀ tí n bá ṣe èṣù jẹ́ kí gbogbo ẹ̀ tán. kí dáríjì bá jí ládùúgbò kó tó ṣe fún mi bàjíṣẹ́ mi ò ṣẹlẹ́dàá mi bàjíṣẹ́ mi ò ṣẹlẹ́dàá mi. mo ṣe fẹ́ kó gbàgbé gbogbo ẹ̀ pátápátá mo mọ̀ pé kò yí zi nǹkan tó ń ṣe kì í ṣe fẹ́nu tiẹ̀ náà ni jọ nítorí ọlọ́run mo fi ọlá ìfẹ́ tó wà láàrin mi àti ẹ̀ mo fi bẹ̀ ìwọ náà kúkú mọ̀ pé ibikíbi tó bá ti ń sọ̀rọ̀ ẹ tó bá gba pé kí n jà máa bá wọn jà ń bẹ̀ ọ̀rẹ́ mi tó ń torí ọlọ́run jẹ́ kí gbogbo ẹ̀tàn kò dáríjì wọn. ó le gan ó le gan máa jí ètò tí máa sọ pé nǹkan tó sọ yóò dùn ń parọ́ ni o ah ó dùn mí ọdún ẹlẹ́dàá mi dúró kí ni nǹkan tí mo ṣe fún ẹ ṣebí tí mo bá ṣe ṣebí wàá pè mí ni wọ́n ní ṣẹ̀mí bí ọlọ́gbọ̀n rẹ̀ bí wàá pè mí pé ah nǹkan báyìí ni mo ṣe o màdẹ́ni kò má bínú àbí ṣó ti ṣẹ̀mí rí kí n sọ nǹkan tó yẹ kí n sọ sí ẹni ó ṣe wá rò yí pé kò sọ fún mi sí pé kí n máa lọ́ọ́ lọ mi òun ló dání àbí gbígbà mi àbí mò ń lálà ní kò yé mi gbà mí kúra mi kalẹ̀ ọ̀sọ̀kan orúkọ ló sọ fún mi pé òun fẹ́ mi mọ́ yìí. ọ̀nkùndélé ẹ̀ ní ni nǹkan tó wà round situation yẹn ó pọ̀ gan-an ó pẹ̀lú nǹkan tá a ṣe invite wá síbí kẹ́yìn àti ẹ̀ kẹ́ lè jọ jókòó sọ̀rọ̀ kẹjọ ríra yín ẹ mọ̀ pé kò ní dáa kẹ́ ẹ pe fóònù ẹ̀ kó má gbé àbí kẹ́ ẹ wá wá bíbà yìí kẹ́ ẹ má rí ìyẹn ló máa dùn yín jù ẹ wò ó ọlọ́run máa ṣe tìyín fún iṣẹ́ ti gbọ́. ẹjọ́ mọ́ ni pé kó sọ fún mi pé òun lọ bá bàbá àwọn ọmọ òun kó fi mí sílẹ̀ kó lọ bá bàbá àwọn ọmọ ẹ̀ ẹjọ́ mọ́ ni kò dáa o. délé jọ torí ọlọ́run dáríjì mi sórí mo fi ẹlẹ́dàá ìyá àti bàbá ẹ̀ mo fi bẹ̀ please forgive me mo mọ̀ pé o deserve gbogbo nǹkan tí mo ṣe fún ẹ torí inú kan ló bá mi fi lò ìfẹ́ òfin hàn mi every time sórí délé bó ṣe wà yẹn ìyàwó gidi ló fẹ́ pé kò ń tiẹ̀ níyàwó ilé tó ń máa déta sóhun lẹ́nu tó ń máa fẹ́ òun lójú that is all ayé ò le rárá ó kàn fẹ́ a faithful woman tí mo dẹ̀ ti make up mind mi pé mo máa ṣe fún ẹ àmọ́ ọ̀nà tí ọ̀rọ̀ ọkọ mi tún gbà yọ sí mi ni òun ni ò jẹ́ kí mo kọ́ ti máa ṣe àwọn èèyàn ti bẹ̀ mí bẹ̀ mí bẹ̀ mí mo dẹ̀ mọ̀ pé àwọn àgbàlagbà náà ló máa sọ wípé ẹni tá a bá bẹ̀ tí ó gbọ́ alábùkù ni délé jọ̀dọ̀ mo fẹ́ kó dáríjì mi mo nífẹ̀ẹ́ o tí wọn náà dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọlọ́run bá ń mo nífẹ̀ẹ́ but you know gbogbo ẹ̀kọ́ kò bá mi lójijì ni ṣòre kí tiẹ̀ má bàa gbé kó má dàbẹ́ ni pé tiẹ̀ gbé délé ó ní ìkọ̀kan tí mo fẹ́ kó ṣe fún mi. ó tẹ̀lé mi ah, ah. jẹ́ kó tẹ̀lé mi. fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ ni mo dẹ̀ fẹ́ kó ṣe fún mi mo mọ̀ pé mo ti ṣẹ̀ mo mọ̀ pé nǹkan ṣì wà nílẹ̀ tó ṣe ń rojọ́ torí ọlọ́run ṣáà dáríjì mi fún yẹn àmọ́ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ ni. kí nìyẹn. ṣòro mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi ó dẹ̀ mọ̀ pé mi náà nífẹ̀ẹ́ ó dẹ̀ wù mí kí n ṣe ìyàwó fún ẹ kí n tọ́jú ẹ bó ṣe fẹ́ nítorí obìnrin gidi ló need àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ mo wá fẹ́ kó gbé ìfẹ́ tó ní fún mi yẹn sórí gbogbo ìfẹ́ tó ní fún mi fẹ́ kó bá mi gbé fẹ́yàn kan. jọ fẹ́yàn o. Abẹ́ní ni sórí Abẹ́ní bó ṣe ń wòye ọmọ gidi ni o ọmọ alálùbárí kanu ọmọ tó níwà tó lẹ́wà tó ní gbogbo nǹkan ni kò sí nǹkan tá a fi yàtọ̀ ó kọ́ ẹ pé bí wọ́n fèsì alókọ̀ yàtọ̀. kí jọmọ nǹkan tó ń sọ ṣá kí ló ń sọ lẹ́nu ẹ tí ò dùn dúró ṣé nítorí wípé gbogbo ìgbà tí òun fẹ́ mi mo ń ṣe bíi dìdì ní pé òkè o tó bá ti sọ̀rọ̀ kí n gbọ́ o ló ṣe rò pé gbogbo tó bá tẹ̀kọ́ ń bá mi sọ ni mo nà ní máa gbọ́ ọ̀rẹ́ títí ẹ kémi wá fẹ́ no no no no no no no no no no wo sori jẹ́ kí n sọ fún ẹ please please jẹ́ kí n sọ̀rọ̀ jọ jọ o ti sọ fún mi pé o ti fẹ́ lọ bọ́kọ ẹ jọ lọ bọ́kọ ẹ ló bá wà bọ́ ọmọ ẹ fèmí náà sílẹ̀ ọlọ́run tó ṣe títí ẹ á ṣe tèmi náà please. wọ́n mi délé mo fẹ́ kí inú ẹ̀ dùn ni mi fẹ́ fi ẹ́ sílẹ̀ inú ìbànújẹ́ ni ò dẹ̀ jọ mi fẹ́ fi ẹ́ lẹ̀ báyìí ni mo fẹ́ kí inú ẹ̀ dùn tí wọ́n máa fi lọ ní sórí abẹni tí mo sọ yìí ó dá o kò kọ́ lórí ọkùnrin ni o sórí ìwà gidi wà lọ́wọ́ ìwọ tiẹ̀ tíráì ẹ̀ wò kó wá padà wá sọ fún mi pé kì í wẹ̀ ọ̀ dàbí wẹ̀ dẹ̀ wá rí sórí èmi mo ní bágéèjì bágéèjì mo ti bímọ mo ti fọ́kọ rí mo ti ṣe kọ́kọ́ mo ti fọ́kọ mo máa ń jọ yẹ Bámidélé ò ọmọ kò ti dọ̀rẹ́ mi báyìí ó dẹjọ́ ọ̀rẹ́ mi àtàtà. bàbá ìwà ó ìtẹ́lárùn bàbá ìwà. bóyè bóyè kí ló dé tó dá mi lóhùn ṣọ́kọ́jú mọ́ etí ẹ̀ ni bóyè. Ah, yes díẹ̀ má bínú ah, mo fa bọ́ lọ́wọ́ ni. ó kà mí lóhùn ni. Abo ta fi jẹun lánàá náà ni mò ń fọ. òun fa bọ́ abọ́ òṣìwọ́ ló ń fọ tó fi wákàtí mọ́ àtọ́ ìfabọ́ ń bẹ̀yẹ̀ talẹ́ àná àti tààrọ̀ gbogbo ẹ̀kọ́ dúró mẹ́ ó dẹ̀ láìkì dọ̀tí tàmàlà yẹn náà tí mo rò láàárọ̀ ó di fẹ́ máa gan àbí kí n tètè ṣí kó má lọ bá bọ̀ tí mo ṣáà ti ṣí everything ti wà òkè bọ̀ abọ́ yẹn kò kú díẹ̀. dọ́dọ̀dọ̀dọ̀dọ̀ gbogbo sí tí mo lọ́dọ̀ ti tọ̀ wá gbà kí ló ń ṣe náà kí ni ìwúlò ẹ̀ nínú ilé yìí fún mi. bíbá náà wo mo ti gba láàárọ̀ yìí. jẹ́ ká gbé yẹn tí ká gbé sẹ́gbẹ̀ kan mo ń lọ sí patí lọ́la ó ṣàwọn ìyá títí tó máa ń ṣe eyelash tó máa ń ṣe nǹkan náà tó máa ń tà ní kọ́nà ah, bẹ́ẹ̀ wọ́n á bá mi lọ síbẹ̀ eyelash tó bá gùn jù nínú ètò ń tà ní mo ní kó fún ẹ wá ẹbọ jẹ́ kí n sáré fọ abọ́ yẹn tán kí n tún kété. ọpẹ dé o ọmọ ọmọ wọn ọmọ ayé wà lámì o <laughs> wọn ní dáadáa ṣì sí ẹ o kókó kó dá mi lóhùn òpó ni. Sure, bro. Yeah. Um, mo fẹ́ rí yín ni. Eh. ṣé kò lè ṣá. ná kò ń ṣe nǹkan tó le. ẹ ṣáà lè máa discuss ẹ̀ bí àbí wọlé. Ah, ẹ jẹ́ ká wọlé. no problem ẹ yẹn jẹ́ mi. ok. ọkàn mi gbọgbẹ́ bàtí máa wá. nǹkan tó gbé mi wá kò le àmọ́ ó tún le. Ah, kí wàá nìyí. tí wọ́n náà bá wo dáadáa wá rí i pé látìgbà tí ọ̀rẹ́ ẹ ti lọ bá bàbá ọmọ ẹ̀ èmi náà wá wòye pé àgbàlẹ̀ mi náà ń da ẹ̀ ìṣá ni màá bá báyìí lọ wọn ò pókè kí ni nǹkan tí mo lè ṣe kò ju pé kémi náà ò pókè o báwo mo ṣe lè réèyàn tó máa jẹ́ alábàásọ̀rọ̀ mi alábàágbé mi ẹni tí ìfẹ́ mi súnmọ́ mo ṣe wá rò ó bóyá o lè jẹ́ kí mi àti ẹ̀ kà máa. ẹ́ kàkọ́ fẹ́ra wọn. ṣé ẹ gbádùn ṣá mi ìrò bẹ́ẹ̀ wà ókè o ah. ẹ dúró ná ṣé ẹ mọ bí Rónkẹ́ ṣe jẹ́ sí mi ṣá. a ah, mà kí n ṣọ̀rẹ́ lásán ọ̀rẹ́ bí ọmọ ìyá lèmi àti ẹ̀. Rónkẹ́ tó jẹ́ pé èèyàn àti ẹ̀ ti jọ jáde ẹ ti jọ ṣe oríṣiríṣi ẹ wá sọ pé kémi àti yín. Ah. tó bá sọ jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó máa ṣe náà tí ò ní bínú àmọ́ ṣorí Rónkẹ́ lóòótọ́ èmi àti ẹ̀ ti jọ jáde o àmọ́ kò sí nǹkan kan láàrin mi àti Rónkẹ́. thank you so much darling. o ṣe òkú tọ́jú mi àgbà tó gbé mi délé. nígbà tá à ń bọ̀ lẹ́nu sọ fún mi pé kò sọ̀rọ̀ ẹ̀ ni. yeah o travel. good níbi òde yẹ ká lo chance ká ṣe fi wọlé àmì tí kò tú náà ni. ẹkùn mo kúkú understand ẹ o dẹ ní point in fact o yóò ráì tẹ̀lé wa àmọ́ mo fẹ́ kó wọ láìfẹ́ tó ní sí mi mo fẹ́ fi tọrọ nǹkan kan lọ́wọ́. kí ni. o mọ̀ pé mo ti go through a lot mo dẹ̀ fẹ́ kí nǹkan ta ní èkó wà special kó dẹ̀ beautiful so àwọn òun kò ní sùúrù fún mi di alẹ́ wedding wa ṣé lálẹ́ wedding wa yẹn o kúrò nǹkan tó bá wù ẹ́ ni kò fún mi rọ ṣàkó ní sùúrù fún mi di ọkọ mi ṣé wàá lè ṣe fún mi. you love me now. kò sí nǹkan tí mi lè ṣe fún ẹ tó bá ti jẹ́ nǹkan tó fún mi. mo mọ̀ pé easy. kò easy o <laughs> but why pay to venue no problem. alẹ́ wedding wa. I promise. Oh, my darling. Thank you so much. Thank you ṣé kìí ṣe pé ẹ fẹ́ set me up ní ṣá. rárá mi ò lè sẹ̀tẹ̀ ọ ibi wo ló ṣàrí pé ó ti wà nílé ọkọ tiẹ̀ ìgbà mi láyè ló nu ọ̀pọ̀ ẹ̀ tí ẹ̀ gbìyànjú mi wò kó lè mọ̀ pé kò ń ṣe pé bóyá mo kàn ń ṣeré mi ọlọ́run ti kádàrá pé bó ṣe máa wá ló ṣe wá ẹ Daddy. mi dùn nígbà tó sọ pé ìyá òun náà lówó àwọn òun lọ ìdẹ́ra. baby. yes dear. I am so sorry. yóò dáríjì mi. inú mi dùn pé mo tún rí fámìlì mi padà báyìí. jọ̀ọ́ tó lọ má bínú sí mi gbogbo nǹkan tí mo ti ṣe sí ètò ọ̀dà I am sorry. Adéwò máa ń apologize mo ti sọ fún un pé ọlọ́run ti bá wa ká kíní ẹ̀kú ilẹ̀ mi ọlọ́run fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n ni a lè ti kọ́gbọ́n and we are back so please. Hmm? ṣé ọmọ pé ọmọ yìí ṣé ọmọ kò ti tó gbàbúrò. ó ti tó gbàbúrò ìwọ ló fà á tó o ti fi gbàbúrò náà ó yẹ kó ti gbàbúrò ti pẹ́. èmi ni mo fà. ẹ èmi ni mo fà. ní kíni bíbélì ẹ̀ sí ni ń bá ìwà ní kíni sílẹ̀ jàre gbèjà ara wọn wọn yóò dá yìí ah, ah. ni mo ti ń dùn ilé wa tó ti ń rojú ilé aláyọ̀ ló jẹ́ kéèlé ní ní máa ra ènìyàn. ilé wa tó ti ń rojú ilé wa tó ti ń dùn bí oyin kéèlé ni ní máa ra ẹ̀ níbẹ̀ kó mọ́ dùn lọ bí oyin títí láì kó mọ́ tòrò lọ bí omi àjípọ̀n òun títí láéláé ọkọ mi má má jẹ́ àgbèsù láyé o fógiri ò lánú aláǹgbá ò lè wọ́bẹ̀ o òhù ọkọ mi dákun rántí bó ti ń kẹ́mi gbà ni ọkọ mi jẹ́ńkélé ni mi ó ra èlọ́dẹ̀dẹ̀ wa ilé wa tó ti ń dùn kó máa dùn lọ bí òyìn títí láì ọ̀dẹ̀dẹ̀ wa tó ti ń rojú kó máa tòrò lọ bí omi àjípọ̀ títí láìláì.